nílé lóko gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ni a kí o nílé lóko àti lẹ́yìn odi gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire àwọn ọmọ yorùbá àtàtà gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ wa gbogbo wa pátá ni a kí a kí gbogbo àwọn kìrìsìtẹ́nì jákèjádò orígun mẹ́rin àgbáyé ní ilẹ̀ yorùbá gbogbo kìrìsìtẹ́nì pátápátá ni a kí wípé ẹ àkó ọdún àjíǹde àjíǹde ara máa jẹ́ gbogbo wa o ẹ níwòyí àmọ́dún àwa nífẹ̀ẹ́ ní ọkọ wa ṣe àwátì o níwòyí àmọdù nínú ayọ nínú ọlá um àlàáfíà àìkú baálé ọrọ ọhún ló máa bá wa a ò ní dààmú o orílẹ̀èdè yorùbá ó máa wá sí ìmúṣẹ níwòyí àmọdù a máa wà nínú orílẹ̀èdè wa um ọlọ́run ọlọ́jọ́ òní a bá wa fi àṣẹ sí gbogbo wa pátápátá nìyẹn kí a ò ní í fi eléyìí ṣe àṣemọ o gbogbo bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa pátápátá kí o ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ ní orí YouTube wa ẹ̀yin olólùfẹ́ wa pátápátá jákèjádò orí mẹ́rin àgbáyé ní ilẹ̀ Yorùbá ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi tẹ́ bá wa ń subscribe tẹ́ bá wa ń pín ètò wa ní orí YouTube wa wa pátápátá ni a kí ní orí Facebook a kí àwọn tí wọ́n ṣẹ̀ darapọ̀ mọ́ wa àwọn new followers wa àwọn new subscriber wa náà ní orí YouTube pátápátá ni a kí a ní ní orí ìkànnì yìí a ò fojú pẹ́ni kọ̀ọ̀kan wa rẹ́ o gbogbo apáta iṣẹ́ kan náà là ń ṣe Elédùmarè á sì dé ìgbìyànjú wa ládé a ò wá ní ṣe o Elédùmarè á ràn wá lọ́wọ́ o ẹ a ní bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí òun la gbé wá sí etí ìgbọ́ wa ẹ ní ìlú Ìlọ́ra gbogbo alárí fọ́rọ̀ yẹn bí àwọn àgbẹ̀ bí wọ́n ṣe jáde pẹ̀lú ẹ àwọn nǹkan eléyìí tí àwọn Fúlàní tí wọ́n ń ṣe tẹkọ̀tẹ́lẹ̀ náà a ti mọ̀ wípé ní gbogbo ilẹ̀ Yorùbá òun ni àwọn Fúlàní ni wọ́n ti ń hu ìwà wọn yìí tó fi jẹ́ wípé hmm, òun náà la torí ń pè fún Yorùbá wípé a ò lè jókòó báyìí ká dákẹ́ ká kọwọ́ bonú kí gbogbo ẹ̀ kó máa ṣẹlẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ yìí o a ò lè máa wòran o a gbọ́dọ̀ wá nǹkan ṣe sí i a gbọ́dọ̀ gbáradì kí ìgbésẹ̀ kó sì máa tẹ̀lé òun ni ìròyìn eléyìí táwa fi tó wa létí lẹ́yìn o wípé ní ìlú Ìlọ́ra a gbọ́ wípé bàbá Mr. Pópóọlá tí àwọn Fúlàní tí wọ́n fi àwọn Agro Ranger tí wọ́n fi gbé bàbá wa Ìgbòho Ṣàó bàbá Dámì ẹkùn ọ̀kọ̀ Fúlàní jẹ́ common of Yorùbá land Ìgbòho owó Baba Dámì ẹ̀yin tẹ́ ẹ̀ ń darapọ̀ wa ẹ bá wa show love and life fún bàbá wa Ìgbòho Ṣàó bàbá Dámì wọ́n ti dá sọ́rọ̀ yìí o wọ́n ní bí àwọn ṣe ń sọ̀rọ̀ yìí commissioner of police ní ìpínlẹ̀ Ọ̀yọ́ torí pé ìlú Ìlọ́ra ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà bàbá Ìgbòho Ṣàó ti o eh, wípé àwọn fún wọn ní gbèdéke ìyẹn ni àwọn Fúlàní tí wọ́n wà ní ìlú Ìlọ́rá kí wọ́n fi bàbá tí wọ́n mú yẹn kí wọ́n fi sílẹ̀ èèyàn kì í wà nílé ẹ̀ eh, kó fi apá já la máa ń gbọ́ o ṣùgbọ́n kí ló wá dé lórí ilẹ̀ wa bàbá tó ní oko éékà mẹ́ta àtàbọ̀ ṣẹ́yìn ò mọyì owó tí bàbá yẹn á ná sí oko oko kaṣú yẹn ni tí Fúlàní tó wá ń sọ wípé ẹ bàbá da oògùn sóko ẹ jọ etí wo ló bá wa ń gbọ́ ṣebí nǹkan téèyàn bá ní ló fi ń gbàrà ẹ̀ ṣé bàbá lọ da oògùn sínú gàá yín ni ṣé wọ́n da oògùn sínú ilẹ̀ inú ilẹ̀ yín ni ṣé ilẹ̀ ni ilẹ̀ ni ṣé bórí ilẹ̀ bàbá ni bàbá da oògùn sí kí ló wá dé tí wọ́n wá fi àwọn agro ranger wá gbé bàbá tí wọ́n sì ju bàbá sínú akóló ṣùgbọ́n bí a ṣe ń sọ̀rọ̀ yìí bàbá Ìgbòho ṣà wọ́n ti fi ọ̀rọ̀ sílẹ̀ o wọ́n ti fohùn ránṣẹ́ sí commissioner of police nípínlẹ̀ ọ̀yọ́ ìròyìn yẹn lẹ̀ ń wò yìí ìròyìn yẹn rèé jẹ́ ká fi hàn wá jẹ́ kí a kà fún wa ìròyìn yẹn rèé tí bàbá Ìgbòho ṣà tí fi léde wípé bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kí àwọn commissioner of police ọlọ́pàá Ṣèyí Mákindé ẹ bá wa pín ètò yìí kó rìn Ṣèyí Mákindé ẹ bá wa máa gbọ́ báyìí o bàbá Ìgbòho ṣá ti o Chief Sunday Adeyemo through his spokesman Olawumi Koiki has requested that the Commissioner of Police in or your State, release an imprisoned prisoner known as Baba Mr. Popoola Iyiola from the local prison eléyìí tí wọ́n fi bàbá yìí sí. ẹ rí i pé èèyàn jẹlẹ léyìí kí bàbá lọ sínú oko ẹ̀yin ọlọ́pàá tẹ́ẹ̀sì yìí sọ èdè Yorùbá ọmọ Yorùbá sì nìyí. Fúlàní kúrò nínú oko ó wá kẹjọ́ sílẹ̀ fún yín wípé kẹ́ ẹ tẹ̀lé òun wá sínú oko kẹ́ ẹ wá gbé bàbá ẹ sì ṣe bẹ́ẹ̀ náà ẹ dẹ̀ tẹ̀lé wọn ẹ lọ gbé bàbá oníbàbá torí pé bàbá da oògùn sínú oko wọn ẹ ṣebí àwa ìran Yorùbá nígbà tí ẹ̀yin Fúlàní tẹ fún àwọn ẹ ẹ̀yin ìjọba tẹ fún àwọn Fúlàní ní láńsẹ́sì kí wọ́n máa gbé jagamu ẹ ò fún Yorùbá ní láńsẹ́sì nǹkan tẹ̀yàn bá sì ní ló fi ń gbara ẹ̀ lọ́wọ́ ìyà nǹkan tí bàbá ní òun ni bàbá fi dáàbò bo oko ẹ o ṣe bẹ́ẹ̀ ti rí o à ń sọ fún ọ pé kólúkálukú máa lọ ní nǹkan tọ́wọ́ ẹ̀ bá ká láti fi dáàbò bo ilẹ̀ ẹ̀ ṣùgbọ́n wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ gẹ́lẹ́ o àwọn ọlọ́pàá nàìjíríà ọlọ́pàá nàìjíríà ni wọ́n wọ́n ti bẹ̀rẹ̀ sí ń kó àwọn bàbá oníbàbá lóko o níbi tí wọ́n sọdé gan wọ́n ní oko tí wọ́n bá ti rí tí màálùú kú sí wọ́n ní wọ́n máa gbé olóko lọ sínú ẹ̀wọ̀n ẹ jọ̀ọ́ la wá já sí báyìí torí ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ sí àwa ìran aládé látọwọ́ àwọn fúlàní ìròyìn yẹn báyìí òun la ní ká kà sí yín létí bàbá Ìgbòho ṣá ti dá sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí wọ́n ti dá sí o wípé kí kọmíṣánná pólíìsì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n fi bàbá Pópóọlá tí wọ́n gbé kí wọ́n fi wọ́n sílẹ̀ o torí pé a ò lè máa bá a lọ báyìí o ìgbésẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé a ò kàn lè dákẹ́ kí àwọn Fúlàní kọ́ máa fìyà jẹ wá lórí ilẹ̀ wa kí àwọn Fúlàní kí wọ́n máa jẹ gàba lé wa lórí kò lè ṣeé ṣe o òun la torí sọ lọ́jọ́ kìíní àná pé àwa ìran Yorùbá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká gbára wa jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká gbára wa kúrò lọ́wọ́ àwọn Fúlàní àwọn darandaran àwọn dáràndáràn tí wọ́n fẹ́ gba ilẹ̀ wa ilẹ̀ ni wọ́n fẹ́ gbà o tó pé tí ẹ bá fetílẹ̀ tí ẹ gbọ́ gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú fọ́rọ̀ yẹn ẹ ó ti mọ̀ wípé kò sí nǹkan míì tí àwọn Fúlàní wọ̀nyí tí wọ́n bá wájú wípé láti gba ilẹ̀ wa lọ tó pé wọ́n sọ débi pé wọ́n fún wọn ní àwọn ibì kan àwọn ibi tí wọ́n sì fún wọn yẹn wọ́n fi bẹ̀ sílẹ̀ wọ́n wá wá sí ibi tí àwọn ọmọ onílùú àwọn tí baba ńlá wọn fi ilẹ̀ ńlẹ̀ fún wọn tó yẹ pé àwa la ní ilẹ̀ ẹ ti kó ẹran yín kúrò nínú gàá yín ẹ wá bá wọn níbẹ̀ ìdí tá a fi ń sọ nìyẹn gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà bá yẹ kó ti máa kọ́ àwọn lọ́balọ́ba wa lọ́gbọ́n àwọn baálẹ̀ nínú ìlú kọ̀ọ̀kan tẹ́ ń ta ilẹ̀ fún fúlàní nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ jáde òun náà ló ti ń ṣẹlẹ̀ wọ̀nyí o látàrí bí wọ́n ṣe ń ta ilẹ̀ fún wọn ẹ jẹ́ kí a fi òpin sí ilẹ̀ títà nílẹ̀ Yorùbá fún àjòjì láti bí a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká wọ́gi lé ká máa bẹ̀rẹ̀ ká máa bẹ̀rẹ̀ sí filẹ̀ wa sílẹ̀ fún àwọn àrọ́mọdọ́mọ wa ẹ yé ta ilẹ̀ fún àwọn àjòjì mọ́ ẹ wo àwọn Fúlàní àwọn Sẹ́ríkì tí wọ́n ti ta ilẹ̀ fún báyìí ẹ máa gbọ́ wípé àwọn ti lo ọgọ́rùn-ún ọdún ìmí àti ẹ̀ máa sọ pé bàbá bàbá bàbá àwọn ló fi bí ilẹ̀ fún àwọn àwọn ti pẹ́ nínú ìlú ẹ oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má ní ààlà o ǹjẹ́ ọmọ Yorùbá kan lọ lè lọ pa irú ìtàn yẹn ní ilẹ̀ Haúsá wípé bàbá bàbá wọn ló fún wọn níbí òun la fi ń sọ fún wa wípé ẹ má jẹ́ ká máa ta ilẹ̀ fún àjòjì àwọn Ìgbò wọn kì í ta ilẹ̀ wọn o ẹ ò lè dé ilẹ̀ Ìgbò kẹ́ wá ní kí wọ́n wá ta ilẹ̀ fún yín kí wọ́n ta ilẹ̀ fún yín wọ́n máa ń líìsì ilẹ̀ wọn ni ìyẹn náà ló yẹ kí àwa náà báyìí ká fi kọ́gbọ́n lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí fúlàní nílùú ìlọ́ra bàbá wa Ìgbòho ṣàwọn ti dá sí i wípé kọmíṣánná of pólíìsì ṣèyí mákindé bàbá pópó ọlá tẹ́ ẹ mú ẹ fi wọ́n sílẹ̀ bàbá àgbàlagbà èèyàn ṣiṣẹ́ wọ́n ná owó sínú oko oko kaṣú ẹ sì mọ̀ wípé àsìkò kaṣú la wà yìí ẹ mọye owó tí bàbá yẹn á ná sí éékà mẹ́ta àtàbọ̀ kí wọ́n tó san kí wọ́n tó wá gbin kaṣú sí ní ẹyọ kọ̀ọ̀kan ó ti wá tó àsìkò kí wọ́n máa kó èrè kaṣú kọ́ máa ká èso kaṣú fúlàní wá fẹ́ gba ilẹ̀ mọ́ bàbá oníbàbá lọ́wọ́ ẹ̀yin tí wọ́n sì ti gbowó fún ẹ̀yin agro ranger ẹ̀yin ọlọ́pàá fúlàní wá bá yín ó gbé yín sẹ́yìn ẹ̀ lọ gbé bàbá oníbàbá nínú nínú oko wọn. yorùbá ọjọ́ ọ̀la fẹ́ ṣe léyìí dà yorùbá ẹ ká jí lójú oorun wa àràpá àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá wọ̀nyí kì í ṣe nǹkan tó bójúmu ẹ wo KFC eléyìí tí arákùnrin àkàndá ènìyàn tí wọ́n fẹ́ lọ ra oúnjẹ ní inú restaurant ilé ìtajà ilé oúnjẹ KFC tó jẹ́ wípé àwọn tí wọ́n ń ta oúnjẹ ń bẹ̀ wọ́n lé arákùnrin yìí padà nítorí pé ó jẹ́ àkàndá ènìyàn torí pé ẹsẹ̀ ń dùn wọ́n ṣe bẹ́ẹ̀ ti rí àwọn wo ló ní KFC ṣe àpé gbogbo àgbáyé tẹ bá lọ sí gbogbo àwọn European country ẹ máa bá KFC ńbẹ̀ ìyẹn túmọ̀ sí wípé worldwide ni nǹkan tí wọn ò lè gbà nínú ìlú titi wọn tẹ́ ẹ bá lọ sí ìlú òyìnbó àwọn tí wọ́n bá wà bí wọ́n máa jẹ́rìí mi ṣé àkàndá ènìyàn lè wọ rẹ́sítọ́ráǹtì kankan lọ kí wọ́n lè padà kó wọ àkísà gan wọn ò lè lè padà wọ́n á gbé oúnjẹ yẹn fún wọ́n tẹ̀lé má wàá gba owó oúnjẹ yẹn gan lọ́wọ́ ẹ̀ wọ́n á wo condition ẹ̀ ṣùgbọ́n ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú nàìjíríà àwa ni wọ́n máa ń fi ọ̀bọ lọ nǹkan tí wọn ò lè dánwò nínú ìlú titi wọn ọ̀dọ̀ wa ni wọ́n ti máa wá ń dán oríṣiríṣi ẹ̀ wò ẹ wo arákùnrin tó jẹ́ ẹ Binance cryptocurrency náà ẹ wo nǹkan tó ṣe wọ́n ní wọ́n fi sínú detention ó sá mọ́ àwọn ọlọ́pàá lọ́wọ́ ṣé ò ní ti mọ̀ wípé àwọn ọlọ́pàá àwọn náà ni wọ́n ṣe gbogbo ọ̀nà yẹn bó ṣe jáde báwo ló ṣe kúrò kì í ṣe eh, airport ló gbà kọjá lọ sí ìlú ẹ̀ ni báwo ló ṣe sá mọ́ wọn lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ ti rí àwọn òyìnbó wọ̀nyí wá kọ̀ wá sínú ìlú wa wọ́n á máa wá fi ọ̀bọ lọ̀ wá wọ́n máa wá yàn wá jẹ ìdí tá a fi ní ká dá dúró nìyẹn ká gba orílẹ̀-èdè wa wípé a ò lè tẹ̀síwájú pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí a gbọ́dọ̀ gbara kúrò lóko ẹrú fúlàní ká gbara kúrò ní eh, oko ẹrú àwọn òyìnbó náà torí pé wọ́n wá kó wa lẹ́rú. Ìdí tí a fi ń sọ wípé orílẹ̀-èdè Yorùbá, àwa ìran Yorùbá ká fọwọ́sowọ́pọ̀ ká gba orílẹ̀-èdè wa. Ẹ jẹ́ kí á fi ìròyìn yẹn kí ẹ bá wa gbọ́ ìròyìn tó jáde nípa arákùnrin eléyìí tí wọ́n lé ní KFC, ilé oúnjẹ tí wọ́n ti ń ta oúnjẹ fáwọn ènìyàn torí pé ó ti jẹ́ abarapá. Ṣé abarapá kì í ṣe ènìyàn ni? ẹ̀yin ènìyàn wa ṣé àwọn àkàndá ènìyàn ṣé wọn kì í ṣe èèyàn ni nǹkan tí mo fi máa ń sọ lórí ìkànnì yìí nìyẹn o wípé tá a bá gba orílẹ̀-èdè wa gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni ètò máa wà fún àwọn àkàndá ènìyàn èèyàn náà ni wọ́n kì í ṣe ẹni tẹ́yàn ń tanù ni wọ́n èèyàn bíi titi wa náà ni wọ́n ọlọ́run ló dá wọn bẹ́ẹ̀ ẹ má wàá la torí pé kọ̀ǹdíṣàn wọn kẹ máa wá foríṣiríṣi nǹkan tí dáa máa fi lọ̀ wọ́n kẹ máa wá máa wá yàn wọ́n jẹ ìlú inú ìlú yẹn náà ni irú kan yẹn ti ń ṣẹlẹ̀ nígbà tó yẹ pé àwọn ìjọba wa gan àwọn olóṣèlú wa àwọn adarí wa wọn ò bìkítà nípa àwọn àkàndá ènìyàn ìdí nìyẹn tí KFC tí wọ́n fi hurú ìwà yẹn ìdí tí wọ́n fi hurú ìwà yẹn sí arákùnrin yẹn nìyẹn. lọ́wọ́ ọmọ Gbénga Daniel lórí ìdẹ́yẹsí tí wọ́n ṣe sí i. orúkọ arákùnrin ọ̀hún ló ń jẹ́ Gbénga Daniel ẹni tẹ́ ẹ bá mọ̀ àkàndá ènìyàn ni ó wà lórí ṣíà ó fẹ́ lọ ra oúnjẹ ní KFC wọ́n sì tánù wọ́n sì lé dànù wọ́n ní kò lè wọlé kí ló dé tó lè wọlé ṣebí owó ẹ̀ ló fẹ́ fi ra oúnjẹ ah oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ nínú Nàìjíríà yìí o oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ o àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ nílùú ibòmíì òun ni wọ́n fi wá máa wá lọ̀ wá torí pé wọ́n ti rí wa bẹ́ẹ̀ náà ni wọ́n mọ̀ wípé àwọn adarí wa ẹ wọn ò bìkítà ará ìlú ṣé àwọn tí wọ́n tẹ bìkítà ará ìlú àwọn ni wọ́n fẹ́ bìkítà ọ̀kàndá ènìyàn ṣé ti ráyé jẹ KFC tọrọ àforíjì lọ́wọ́ ọmọ Gbẹ́ngà Daniel lórí ìdẹyẹ tí wọ́n ṣe sí i nítorí ìpèníjà ara hmm. ilé oúnjẹ KFC ti tọrọ àforíjì lọ́wọ́ ọmọ gómìnà tẹ́lẹ̀rí ní ìpínlẹ̀ Ògùn Gbẹ́ngà Daniel hmm. Adébọ́lá Daniel lórí ìdẹyẹsí tí wọ́n ṣe sí i látàrí ìpèníjà ara hmm. òní ṣáájú ni Adébọ́lá Daniel kọ sójú òpó ìtàkùn ayélujára rẹ̀ pé alákòóso ilé oúnjẹ KFC tẹ̀ka pápákọ̀ òfurufú Èkó ní kí òun jáde kúrò nílé oúnjẹ náà nítorí pé òun ń lo kẹ̀kẹ́ láti fi rìn nítorí ìpèníjà ara tóun ní. ṣèbẹ́ ti gbọ́ ní pápá ọkọ̀ òfurufú ìkẹjà ló ti ṣẹlẹ̀ ọmọ gómìnà gbẹ̀ngà daniel ọmọ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ṣèbẹ́ ti rí ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú kẹ́yàn fẹ́ ra oúnjẹ kẹ́ ẹ sì lè dànù torí pé ó wa kẹ̀kẹ́ ẹ ṣe ó sọ fún yín pé òun bá rà òun ò ní sanwó ni torí pé ó ti ní ìpèníjà ẹsẹ̀ ń dùn ún ṣé àwọn nǹkan tá a ti máa ń sọ tẹ́lẹ̀ nìyẹn nígbà tó yẹ pé àwọn adarí wa nǹkan tí wọ́n fi ń lọ ará ìlú báwo ni àwọn èèyàn náà ṣe wá kó nǹkan sínú ìlú tí wọ́n ní fi máa lọ wọ́n KFC yìí bá a ti mọ̀ wípé worldwide ni àwọn òyìnbó ló ní company yẹn a ti mọ̀ ṣùgbọ́n nígbà tó ti rí wa bẹ́ẹ̀ wọ́n ti rí wípé ẹ àá ṣèbí nínú ìlú nàìjíríà ni kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ìdí nìyẹn tó yẹ pé ibẹ̀ yẹn lẹ ti máa rí oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ ẹ lọ sí ìlú òyìnbó ẹ lọ ẹbẹ̀ lọ́wọ́ àwọn èèyàn wa tí wọ́n wà ń bẹ̀ ẹni tó jẹ́ wípé wọ́n rí pé ẹni yìí gan kò gbádùn ó wọ ọbẹ̀ wá wọn ò ní lè dànù ẹ ibẹ̀ lẹ́tì rẹ tó ti jẹun ẹ̀ tó ti ra oúnjẹ tó fẹ́ máa jẹ́ o ó máa dìde á lọ gbé fún un wàá bè lọ́wọ́ àwọn tó fẹ́ ta oúnjẹ fún wípé kán ti tà sí fún gan ṣùgbọ́n ní nàìjíríà ibẹ̀ lẹ́tì rí máa wo ẹni tí ó jẹ́ àkàndá ènìyàn tó finú ń wọ́ ní títì báyìí àwọn gómìnà àwọn sínétọ̀ wọ́n máa gba ẹ̀gbẹ́ ẹ̀ kọjá ni kò kàn wọ́n gbogbo àwọn nǹkan wọn ẹ̀dẹ̀ ní tó yẹ pé ìjọba àwọn ló yẹ kó ṣe ètò wọn yẹn òun la fi ń sọ tá a bá gba orílẹ̀-èdè wa àwọn arúgbó ẹ wo fọ́nrán tó ń lọ káàkiri lórí ayélujára náà báyìí ìyá arúgbó kan àti ọkọ wọn tí ìyá sọ wípé kí wọ́n fún àwọn lówó oúnjẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìjọba ló ní láti pèsè gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àwọn tó ń tọ́jú arúgbó oògùn tí wọ́n fẹ́ lò gbogbo nǹkan tí wọ́n nílò ìjọba ló máa ń pèsè ẹ̀ ṣùgbọ́n ní nàìjíríà a ti mọ̀ wípé kò tẹ́ ẹ lè ṣẹlẹ̀ torí pé ìlú yẹn ti tán ṣùgbọ́n tá a bá gba orílẹ̀-èdè wa orílẹ̀-èdè yorùbá gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni ètò máa wà fún ṣé ẹ ti rí ṣùgbọ́n àwọn ń lọ sí ìlú òyìnbó wọ́n róríṣiríṣi tó ṣẹlẹ̀ ń bẹ̀ o. lórí ìtàkùn ayélujára èyí ló mú kí àjọ tó ń rí sí ètò ìrìnnà òfurufú nílẹ̀ wa nàìjíríà FAAN gbé ilẹ̀kùn ilé oúnjẹ náà tì pa. ṣùgbọ́n ti gbọ́ nínú àtẹ̀jáde tí ilé oúnjẹ. àwọn fan FAAN wọ́n wá gbé ilé oúnjẹ yẹn wọ́n tì pa nítorí ìwà tí wọ́n hù yẹn ìwà tí wọ́n hù yẹn kò dáa rárá ìwà tí wọ́n hù yẹn kì í ṣe ìwà tó yẹ kí èèyàn máa hù sí àwọn àkàndá ènìyàn àwọn àkàndá ènìyàn wọ́n nílò àwọn èèyàn ní sàkání wọn kí wọ́n fìfẹ́ hàn sí wọn torí ipò tí wọ́n wà kì í ṣe wípé ẹ máa wá rí wọn ẹ máa wá ta wọ́n nù ó kù díẹ̀ káàtó ẹ sì jẹ́ ilé oúnjẹ tí ọ̀pọ̀ èèyàn ti ń jẹun nígbà tí kì í ṣe wípé ó bẹ̀bẹ̀ fún oúnjẹ tó bá tiẹ̀ wá bẹ̀bẹ̀ gan ẹ̀tọ́ yín fún nítorí ipò tó wà ṣùgbọ́n kò tiẹ̀ wá bẹ̀ wípé ẹ fún mi lóúnjẹ o ó fẹ́ wá ra oúnjẹ ni wọ́n sì dá dúró síta wọ́n ní kó dúró ná wọ́n ní kò lè wọlé torí pé ó lo kẹ̀kẹ́ ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. KFC Nàìjíríà fi léde lójú òpó ìtàkùn ayélujára lọ́jọ́bọ̀ Thursday ní àwọn tọrọ àforíjì lọ́wọ́ Adébọ́lá Daniel fún ìdẹ́yẹsí tó kojú ní ẹ̀ka iléeṣẹ́ àwọn tí wọ́n sì tún kéde àwọn ìgbésẹ̀ àti ìlànà láti kojú ìṣòro bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Wọ́n ní àwọn yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ láti mọ ọ̀nà tí wọn yóò máa gbà láti ṣe sí àwọn oníbàárà lọ́lọ́kùn òjọ̀kan. ṣùgbọ́n gbọ́ wọ́n ṣẹ̀ wá ń sọ wípé àwọn fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ṣé kẹ́ tó gba àwọn èèyàn síṣẹ́ ṣé ò ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn ni ṣé ti rí o òun ni oríṣiríṣi nǹkan fi ń ṣẹlẹ̀ nínú ìlú yẹn ẹ wá wo ẹni tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí o ọmọ gómìnà ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ rí ni o Gbẹ́ngà Daniel ọmọ ẹ̀ ló ṣẹlẹ̀ sí nígbà tí eléyìí bá máa ṣẹlẹ̀ sí ọmọ gómìnà ẹjọ́ mélòó mélòó wá ní àwa ọmọ mẹ̀kúnnù <laughs> mélòó mélòó ni ti ọmọ mẹ̀kúnnù o àwa ọmọ ọmọ kò lè èèyàn mélòó mélòó wá ni eléyìí ṣẹlẹ̀ sí ọmọ gómìnà ìpínlẹ̀ Ògùn gbogbo wa la mọ̀ Gbẹ́ngà Daniel àwọn tí wọn wá jọmọ gómìnà tán jọmọ mínísítà tán tẹ jọmọ kánsẹ́lọ̀ ńkọ́ kọmọ ọmọ ọmọ kò lè yàn ọmọ mẹ̀kúnnù kan báyìí kó wá fẹ́ lọ ra oúnjẹ ẹjọ tó wá lo ṣíà àbí kò tẹ̀ wá lo ṣíà ó fẹsẹ̀ láńsọ wọ́ lọ tán ti rí i ẹ wò ó ẹsẹ̀ gan ni wọ́n á fi kíìkì ẹ̀ bọ́ta nǹkan tó lè mú kẹ́yàn kẹ́yàn dírẹ́sì báyìí tó wọ suit tó dírẹ́sì dáadáa kì í ṣe wípé bíyá ó rùn kì í ṣe bóyá bó dọ̀tí tí wọ́n hurú ìwà yẹn sí i tó bá wá jọ́ ọmọ mẹ̀kúnnù ló wá lọ àìmọye àwọn èèyàn tó jẹ́ àkàndá ènìyàn tí wọ́n jẹ́ tí wọ́n lẹ́sẹ̀ tó jẹ́ wípé ẹsẹ̀ ni wọ́n fẹ́ tẹ́sẹ̀ ń dùn wọ́n ní ìpèníjà ẹsẹ̀ tó yẹ pé ẹsẹ̀ ni wọ́n fi ń wọ́ kiri títì tí wọn ọ̀rẹ́ yàn ra ṣíà fún wọn ẹni tó wá ti gùn sórí ṣíà tó ti ṣíà fúnra ara ẹ̀ òun ni wọ́n lé padà yìí o àní kò sí nǹkan tí kì í ṣẹlẹ̀ nínú nàìjíríà yìí nọtí musa logo sí fọ̀rọ̀dù òun àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú yẹn kò bójú mu àwọn èèyàn sì máa ń wò wípé ó nọ́mà ni kò nọ́mà tẹ́ ẹ bá jáde kẹ́yìn jáde sí Niger ń bẹ̀ yẹn gan tó jáde sí Benin Republic wàá mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ nínú ìlú yẹn kò nọ́mà kì í ṣe bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbáyé inú ìlú yẹn náà ló ti wọ́pọ̀ bẹ́yìn ló ti ń ṣẹlẹ̀. ó jẹ́ ohun tó bà àwọn lọ́kàn jẹ́ pé oníbàárà àwọn kojú ìdẹ́yẹ sí hmm. àwọn sì tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn títọrọ àforíjì ọ̀hún ló ń wáyé lẹ́yìn tí iléeṣẹ́ àjọ pápákọ̀ òfurufú FAAN ti gbé ilẹ̀kùn ẹ̀ka ilé oúnjẹ náà ti pa tí hmm. wọ́n sì ti pàṣẹ fún ilé oúnjẹ KFC láti tọrọ àforíjì lọ́wọ́ Adébọ́lá bákan náà ni FAAN tó pàṣẹ fún ilé náà láti gbé ìlànà àti ètò tí yóò lòdì sí ìdẹ́yẹsí ẹnikẹ́ni kalẹ̀ nínú oúnjẹ náà kí àwọn tó lè sí padà lórí ìdẹ́yẹsí ọmọ Gbẹ́ngà Daniel tó ní ìpèníjà ara FAAN gbé ilẹ̀kùn ilé oúnjẹ KFC náà ti pa. Hmm. àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè wa nàìjíríà Federal Airport Authority of Nigeria FAAN ti pàṣẹ pé kí wọ́n ti ẹ̀ka ilé oúnjẹ ìgbàlódé KFC tó wà ní pápákọ̀ òfurufú Muritala Muhammed nílùú Èkó pa. Hmm. kò sì sẹ́yìn ẹ̀sùn ìdẹ́yẹsí tí arìnrìn-àjò kan fi kan ilé oúnjẹ náà tó kọ̀ láti ta oúnjẹ fún un hmm. torí ìpèníjà ara tó ní. nígbà àtẹ̀jáde ah, ah. kan tí àjọ FAAN fi síta lọ́jọ́bọ̀ thursday ni wọ́n ti sọ pé. ìwà burúkú gbáà ni tó bá ní ìwà burúkú ìwà burúkú gbáà ni wọ́n ń wù yẹn ètè ṣé ẹ fẹ́ kébi paku ni ibi tó wá ń lọ yẹn kí ni kó wá jẹ tó ti wà nínú airport already ó kàn ra nǹkan tá máa jẹ ẹ ò sì ta fún ṣèbẹ̀ rí wípé <laughs> ànínú ìlú yẹn sẹ́ àfi kí Elédùmarè kó ṣàánú fún wa. kíá bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹta ìpinnu yìí gẹ́gẹ́ bí àjọ FAN ṣe sọ wà ní ìbámu pẹ̀lú òfin ìpínlẹ̀ Èkó tó lòdì sí ìdẹ́yẹsí ẹnikẹ́ni tó dá lórí ìpèníjà ara tí onítàn bá ní. ìgbésẹ̀ mhm. tí àjọ FAN gbé yìí wáyé lẹ́yìn awuyewuye tó tẹ̀yìn ọ̀rọ̀ tí oníbàárà ilé oúnjẹ yìí kọ sójú òpó ìtàkùn ayélujára abẹ́yẹfò Twitter rẹ̀ pé wọ́n hu ìwà ìdẹ́yẹsí sí òun nígbà hmm. tóun fẹ́ ra oúnjẹ ní ilé oúnjẹ náà tó wà ní pápákọ̀ òfurufú ìpínlẹ̀ Èkó arìnrìnàjò tí ọ̀rọ̀ yìí kàn Débọ́lá Daniel ló fi ìrírí rẹ̀ sójú òpó ìtàkùn ayélujára abẹ́yẹfò twitter rẹ̀ lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹta tó sì fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ìwà ìdẹ́yẹsí tí ilé oúnjẹ náà hù sí ó hmm. jẹ́ ohun tó kù díẹ̀ káàtó. ó kù díẹ̀ káàtó. tó jẹ́ ẹni tó ń lo kẹ̀kẹ́ láti fi rìn sọ pé lásìkò táwọn fẹ́ jẹun ṣáájú ìrìn àjò lọ sí ìlú òyìnbó London ní àwọn òṣìṣẹ́ ìbẹ̀wù ìwà burúkú sí òun nípa pípariwo pé kò sí ìgbàláàyè fún ẹni tó bá ń fi kẹ̀kẹ́ rìn kó kọ́kọ́ dárúkọ ilé oúnjẹ náà ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní béèrè bó ṣe jẹ́ ni ó fi hmm. orúkọ ilé ìtajà oúnjẹ KFC sójú òpó rẹ̀ tó sì tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ náà síta hmm. fáráyé ó ní àṣìṣe ńlá ló jẹ́ pé òun yà sí ilé oúnjẹ náà torí pé arábìnrin tó ń darí ilé oúnjẹ náà pariwo síta pé kò sáyè fún ẹni tó ń fi kẹ̀kẹ́ fẹsẹ̀ rìn níbẹ̀ ọ̀rọ̀ náà padà di wàhálà. ẹ tó fẹsẹ̀ fẹsẹ̀ rìn jẹ́ kì í ṣe ẹ̀yọ̀ ni. arákùnrin Débọ́lá láti jókòó jẹun níbẹ̀ ó ní níṣe ni olùdarí ẹ̀ka ilé oúnjẹ náà sọ pé iléeṣẹ́ àwọn ti pa láṣẹ fáwọn láti má fààyè gba ẹnikẹ́ni tó bá ń fi kẹ̀kẹ́ rìn wọ inú ilé ìtajà oúnjẹ wọn. ṣùgbọ́n ti rí bẹ́ẹ̀ yẹn irú ilé oúnjẹ yẹn báyìí kò tẹ̀ ẹ̀kọ́ padà ó yẹ kán pátápátá ni ìyẹn túmọ̀ sí wípé wọ́n ti sọ tẹ́lẹ̀ wọ́n ti wá padà sọ wípé ẹ àwọn á fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ ní nǹkan tẹ́ ẹ ti sọ tẹ́lẹ̀ wípé kò sí àyè fún ẹni tó bá fi kẹ̀kẹ́ rìn ìyẹn ni kẹ̀kẹ́ kì í ṣe kẹ̀kẹ́ lè tí wọ́n ń gbé sórí títì ọ̀dà o kẹ̀kẹ́ tí àwọn abarapá tí wọ́n máa ń lò wọ́n ní kò sáàyè fẹ́ tó bá ń lò ó láti wọnú ibẹ̀ wá jẹun kí ló dé ṣé wọn kì í ṣe èèyàn ni ṣé kì í ṣe èèyàn ni wọ́n ni gbogbo àwọn nǹkan báwọn yìí kò bójúmu nínú ìlú ìgbà tó yẹ pé àwọn adarí tá a ní gan wọn ò pọ́n àwọn ará ìlú lé kò sí nǹkan tó kàn wọ́n ṣé àwọn ni wọ́n fẹ́ wá bu wọ́n wá fẹ́ wá pọ́n àwọn abarapá lé ni kí ló kàn wọ́n pẹ̀lú àwọn abarapá àwọn àkàndá ènìyàn. Ìjọba òun ni ló, wọ́n ní ètò tó yẹ kí wọ́n ní fún àwọn abarapá, àwọn àkàndá ènìyàn. Tó bá pé ìlú tó da, àwọn arúgbó, ẹ ti ẹ̀ wo àwọn ọ̀dọ́ ní ìgboro, kí ni wọ́n rí ṣe fún wọn? Ṣé àwọn àkàndá ènìyàn ni wọ́n á sọ wípé àwọn tí wá rí ni? Òun la fi ń sọ wá wípé àwọn ìjọba tó wà níbẹ̀, àwọn olóṣèlú wa ọ̀dájú ni wọ́n, ìkà ni wọ́n. Wọ́n sì ń rí gbogbo àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú bí wọ́n ṣe ń fò kiri o àwọn náà lọ sí ìlú òyìnbó o wọ́n lọ orílẹ̀-èdè kákàkiri o wọ́n rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ àwọn nǹkan wọ̀nyí ǹjẹ́ kò yẹ kí wọ́n wá ṣe sínú ìlú wọn ṣùgbọ́n nítorí pé wọ́n ti jẹ́ ìkà ènìyàn yẹn wọn ò ní ṣe wọn ò sì ṣe. òun la fi sọ wípé àwa ìran Yorùbá ká dá dúró ká gba orílẹ̀-èdè wa orílẹ̀-èdè wa òun ni gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ti lè ṣẹlẹ̀ òun láti lè láti lè ṣe gbogbo àwọn nǹkan eléyìí tó bójú mu nínú ìlú wa ẹ rí bẹ́ẹ̀ yẹn èní ìbáyìí wọ́n ń ṣe ọdún àjíǹde àwọn dírẹ́bà ẹ̀ wọ́n ń pariwo síta wípé àwọn ò rí èrò kó o ẹ̀ àwọn ò rérò kó lọ́nà ní Ìbàdàn ibùdókọ̀ tó wà ń bẹ̀ wọ́n ní gbogbo ibẹ̀ báyìí wọ́n ní ó gbẹ páropáro ni pé àwọn èèyàn wọn ò rìnrìn àjò ibo ni wọ́n ń lọ kò sówó níta àbí ẹ ò gbọ́ pé ìlú le koko ṣebí kan tá à ń sọ nìyẹn ìlú le koko kò sí owó tó jẹ́ wípé àwọn nǹkan tá a ti sọ kó tó di pé wọ́n dìbò nìyẹn wípé ẹ̀yin ènìyàn wa ibi tí ọ̀rọ̀ ń dojú kọ lọ báyìí àfi ká dá dúró ká gba orílẹ̀-èdè wa tá a bá gba orílẹ̀-èdè wa ìyẹn nìkan lọkàn wa ti lè balẹ̀ o ẹ̀rí ìta kọ́kọ́ sọ wípé bàbá Ìgbòho ṣà ti fún wọn ní gbèdéke àwọn Fúlàní tó wà ní ìlú Ìlọ́ra àwọn nǹkan tí wọ́n ti sọ ṣáájú nìyẹn wípé àwa ọ̀dọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká bá a lè wa kúrò lóko ẹrú fúlàní ká lè pèsè ètò ààbò lórí ilẹ̀ wa nígbà tí wọ́n ń kó ẹran jẹ oko báwo ni oúnjẹ ṣe fẹ́ wà nínú ìlú báwo lowó ṣe fẹ́ wà ẹlòmíì àwa ẹ̀gẹ́ wọn kò lọ sọ́jà iṣu àgbàdo wọn kò lọ ọjà wọn tà á wọn rówó sọ́wọ́ ṣùgbọ́n nígbà táwọn fúlàní tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń dá èèyàn lọ́nà tí wọn ò jẹ́ kí àgbẹ̀ lọ sóko mọ́ ẹ ó rí wípé ó fa sábàbí ìyàn eléyìí tó wà nínú ìlú ṣùgbọ́n tó bá rówó jẹun ló fẹ́ rántí pé à jẹ́ kóun lọ sọ́dọ̀ àbúrò bàbá òun kó bá wọn lọ ṣe ọdún àjíǹde wá wọkọ̀ ẹni tó rówó jẹun ló fẹ́ rówó wọkọ̀ àwọn dírẹ́bà báyìí àwọn gan ti bẹ̀rẹ̀ sí ń kọ̀m̀plé pé à ọdún àjíǹde tọdún yìí àwọn ò rérò kó kò tẹ̀ sérò ní títì ẹ́ àwọn kan tá a fi sọ nìyẹn wípé orílẹ̀-èdè Yorùbá òun náà nìkan lọ́nà àbáyọ sí gbogbo wàhálà yìí. ọmọ ìlú wà nílùú Ìbàdàn lákòókò àyájọ́ ọdún àjíǹde hmm lénìí ah. ṣùgbọ́n ti rí ah. wọ́n ní àwọn ò rí èrò kó ní ibùdókọ̀ eléyìí tó wà nílùú Ìbàdàn bíi ti tẹ́lẹ̀ torí pé ní èní yìí ah, àwọn èèyàn àwọn èèyàn máa lọ Galilee wọ́n á lọ gbogbo ẹ̀ wọ́n máa wọ ọkọ̀ káàkiri ẹlòmíín lè ti Ògùn pa kó lọ sí Galilee ní Ẹlẹ́yẹlé wọ́n máa wọ mọ́tò kiri ni ṣùgbọ́n ṣé owó ọkọ̀ tó wọ̀nyí tó yẹ pé bóyá oúnjẹ tí wọ́n ń fọmọ gan ìrẹsì pé káwọn tẹ̀ sí ìrẹsì kọ́ mọ́ fi ṣe ọdún àjíǹde gan wọn ò tí ì rí i àwọn ló wá fẹ́ rí owó wọkọ̀ ni ìlú le koko kò sówó kò sówó. Mhm. wọ́n kọ́ mi nú. àwọn ọlọ́pẹ̀rọ láwọn ibùdókọ̀ tó ṣe gbòógì nílùú Ìbàdàn lọ́jọ́ ẹtì Friday ni wọ́n ti kọ́ mi nú pẹ̀lú bí àwọn èrò kò ṣe túyáyá túyáyà wá wọkọ̀ rìnrìn àjò lọ sílùú wọn tàbí lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn láti ṣàjọyọ̀ ọdún àjíǹde bíi ti tẹ́lẹ̀. olúkálukú jòkó sílé ni. nígbà tí àjọ akọ̀ròyìnjọ nílẹ̀ wa nàìjíríà news agency of nigeria hmm. ṣàbẹ̀wò sáwọn ibùdókọ̀ tó wà ní agbègbè ìwó àti ti ibùdókọ̀ tó wà ní agbègbè ọjọ́ ni ó ti fi hàn pé èrò kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ lọ́jọ́ ẹtì friday ọ̀hún hmm. wàhálà ohun rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lọ́kàn lọ́sì nílẹ̀ wa nàìjíríà kò jẹ́ kí inú ọ̀pọ̀ àwọn èèyàn gan dùn tí hmm. ẹni tí kò rí oúnjẹ ẹ̀kan jẹ ni yóò rí owó ọkọ̀ tó jẹ́ kí ni mo sọ ń sìn ẹni tó ò rówó jẹun ṣóun ló fẹ́ rí owó ọkọ̀ wípé òun á lọ ọ̀dọ̀ àbúrò òun àbí kóun lọ ọ̀dọ̀ ẹ̀gbọ́n òun kóun náà lọ bá wọn lọ ṣe ọdún àjíǹde ẹni tó ti rówó jẹun báwo ló ṣe fẹ́ rí owó ọkọ̀ a sì mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nípa epo nínú ìlú yẹn wípé owó ọkọ̀ gan ó gọbọi. wá polúkúrú mọ̀sùn hmm. kí náírà yìí pọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ gógó oúnjẹ àti ọjà ń peléke sí lójoojúmọ́ àti kélédùn ọba gbà wá lọ́wọ́ àwọn aninilára. àwọn aninilára àwọn wo wá ní aninilára yìí àwọn náà làwọn olóṣèlú wa àwọn ọ̀jẹ̀lú wọ́n ní kí ọlọ́run ọlọ́jọ́ òní kó gbà wá lọ́wọ́ àwọn aninilára ẹ bá wa ṣàmì àdúrà o torí pé àwọn ọ̀jẹ̀lú yìí àwọn ló ní wá lára a sọ fún wa wípé nǹkan tó wà nínú ìlú yẹn ó tó láti jẹ fún oníkálukú wa nǹkan tó yẹ kí gbogbo akájọ jẹ àǹfààní ẹ̀ ni ṣùgbọ́n àwọn nìkan ni wọ́n jòkó tẹ̀ mọ́lẹ̀ àwọn ni wọ́n jókòó tẹ́ tí wọ́n ń jẹ bí wọ́n ṣe wà yẹn gbogbo wọn ni wọ́n ti gbọ́ owó owó vacation wọn wọ́n ṣe dàgádàgbolẹ̀ sínú aṣọ rọ̀kì ń bẹ̀ àpábíọ̀ tó jẹ́ senate president wọn á ti pín owó ọdún fún wọn ọdún ìṣínú ààwẹ̀ náà ti ń bọ̀ wọ́n á ti pín gbogbo ẹ̀ ṣùgbọ́n mẹ̀kúnnù ńkọ́ ǹjẹ́ wọ́n rántí mẹ̀kúnnù ǹjẹ́ wọ́n tẹ̀ mọ̀ wípé àwọn ará ìlú o àwọn náà aṣọdún àjíǹde o àwọn mùsùlùmí náà ó máa tó ọ̀sẹ̀ mélòó kan bí ọ̀sẹ̀ tó ń bọ̀ báyìí àwọn náà wàá ṣèṣínú ààwẹ̀ Ǹjẹ́ wọ́n ròyìn wípé kí wá ni àwọn fẹ́ ṣe fún ará ìlú tí ìlú á fi rójú, tí ìlú á fi ráyè, tí ara á fi to oníkálukú. Ǹjẹ́ ẹ rí wọn kí wọ́n gbé ìgbésẹ̀ kankan? Wọ́n ṣáà ní ẹ lọ fọkàn, wọ́n ní kó lọ fọkàn balẹ̀ ni. Nǹkan ẹyọ kan tí wọ́n ń tẹ̀ mẹ́nu nìyẹn, wọ́n ní kó lọ fọkàn balẹ̀. Ìgbà wo ni ṣẹ̀ tí màá ṣe sọ̀rọ̀? Ṣé ijọ́ wo ni ṣẹ̀ tí màá sọ̀rọ̀? Ọjọ́ ẹtì yẹn kọ́ náà ni ṣẹ̀ tí màá sọ̀rọ̀. Àbọ̀jọ́ Thursday ló ń sọ wípé <laughs> ó ní àwọn ti mú dọ́là wálẹ̀ ṣe kí ni wọ́n wá mú kúrò lórí ẹ̀ dọ́là one three ṣé òní wọ́n mú wálẹ̀ bí wọ́n ṣe wá mú dọ́là wálẹ̀ tó jẹ́ one thousand three yẹn ṣé one thousand three ló jẹ́ lọ́dún kọjá ṣé wọ́n ti wá mú wálẹ̀ nìyẹn ṣó ti dẹ̀rọ̀ nìyẹn èló ni wọ́n wá ń ta oúnjẹ lórí igbá ṣé oúnjẹ ti dínkù ṣebí ọ̀rọ̀ làwọn awakọ̀ ń sọ yìí báyìí wípé àwọn ò rérò kó ìlú le koko kò sówó níta ṣùgbọ́n ẹ̀yin ẹ ò ní sọ òdodo ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa tan ará ìlú Shentima igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó jáde ó sọ̀rọ̀ lọ́jọ́ Thursday ó ní nǹkan ti lọlẹ̀ àwọn ti mú dọ́là wálẹ̀ o lórí one three ṣé one three yẹn ó ti wálẹ̀ nìyẹn. gẹ́gẹ́ bí alága ibùdókọ̀ Ṣakí motor park ọ̀gbẹ́ni Michael Adélòkun ṣe wí ó ní iye àwọn ọkọ̀ bọ́ọ̀sì tó ń kúrò níbùdókọ̀ rìnrìn àjò lọ sílùú oníkálukú jẹ́ ohun tó kọni lóminú hmm. tí iye àwọn èrò tí àwọn ń retí lógunlọ́gọ̀ láti wá wọkọ̀ ṣùgbọ́n ah. ó ṣeni láàánú pé èrò ọ̀yá ó gbogbo ẹ̀dá paroparo ni lákòókò àyájọ́ ọdún àjíǹde yìí hmm. sí ti tẹ́lẹ̀ tí ogunlọ́gọ̀ àwọn èrò máa ń tú yáyá tú yáyà wá wọkọ̀ rìnrìn àjò lọ sílùú oníkálukú ní ìgbà àkókò bìwé yìí ó ní àwọn èèyàn kò wá síbùdókọ̀ wá wọkọ̀ látàrí àìsí owó ó ní àmọ́ àwọn kò tí ì fi owó kún owó ọkọ̀ o ó ní owó ọkọ̀ bọ́ọ̀sì tó ń lọ sí Ṣakí jẹ́ ẹgbẹ̀rún mẹ́ta náírà three ah. thousand naira nígbà tí. ẹ ṣé kò wá wọ́n nìyẹn ni ẹ bá wa gbọ́ o wọ́n ní ọkọ̀ tó mọ́tò tó kó èrò lọ sí Ṣakí three thousand ẹ ṣé kò wọ́n ni ẹni tó wá ń lọ pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ èló ni wọ́n fẹ́ ná nìyẹn ẹni tó ní ọmọ méjì àbọ̀mọ mẹ́ta ẹ èló ni wọ́n fẹ́ ná nìyẹn kí wọ́n tó dé Ṣakí o wọ́n á dẹ̀ ti padà wá sílé àbí wọn ò ní padà wá ṣé ẹ ti wá rí bẹ́ẹ̀ yẹn wọ́n láwọn òdẹ̀ ti fi kún o tó bá wá fi kún kọ́ o á jẹ́ four thousand á jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin tó bá fi kún á jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin àbí wọ́n wá fi ṣe bóyá three thousand five ẹgbẹ̀rún mẹ́ta àtàbọ̀ ọkọ àtìyàwó ó ti jẹ́ seven thousand àbí ṣùgbọ́n wọ́n ní wọn ò fi kún pé three thousand ọkọ àtìyàwó tó bá fẹ́ rìnrìn àjò báyìí wọ́n á ná six thousand wọ́n á fọmọ wọn lẹ̀ sílé àbí bẹ́ẹ̀ kọ́ èló ni wọ́n wá ń gbà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba pé owó oṣù wa rèé o inú ẹ̀ láti yọ owó ọkọ̀ inú ẹ̀ ni wọ́n á ti yọ owó ilé ẹ̀ tó bá sì ná gbogbo owó tán ṣé ọmọ ò ní lọ sílé ìwé wọ́n á wọlé ọmọ ara ìwé ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn a ní nǹkan ò nǹkan le koko àfi kí Elédùmarè kó ṣàánú fún wa kó sọ ìgbà dẹ̀rọ̀ fún wa o. Hmm. ọkọ̀ kékeré káà sì jẹ́ ẹgbẹ̀rún mẹ́ta àbọ̀ náírà three thousand five hundred naira ó ní èyí ni iye owó tí àwọn ń gbà lówó ọkọ̀ láti ìgbà yìí bó ti wulẹ̀ jẹ́ pé ètò ọrọ̀ ajé wa kò fanimọ́ra ètò ọrọ̀ ajé wa ti dẹnu kọlẹ̀ kó o hmm. ó ní iye owó epo bẹntiróòlù pẹ̀lú àkúnṣe ọkọ̀ gan ti kọjá ka sí nǹkan ó ti di ah. bùkátà ńlá báyìí gbogbo owó tí àwọn ń rí gan lérè kò tí ì fẹ́ kà kankan mọ́ adélòkun tó sọ wípé hmm. iye owó epo ọ́ìlì ẹ́ńjì ọ́ìlì ti fò fẹ̀rẹ̀ láti ẹgbẹ̀rún mẹ́ta àbọ̀ náírà three thousand five hundred naira àti ẹgbẹ̀rún mẹ́rin naira, four thousand naira bọ́ sí ẹgbẹ̀rún mẹ́rìndínlógún naira, sixteen thousand naira. ṣe bẹ́ẹ̀ gbọ́ ọ́ìlì nìyẹn ò kì í ṣe pẹtiró o. <laughs> ẹgbẹ̀rún mẹ́rin naira, four thousand naira bọ́ sí ẹgbẹ̀rún mẹ́rìndínlógún náírà sixteen thousand naira kódà owó táyà mọ́tò ti fò fẹ̀rẹ̀ láti ẹgbẹ̀rún méjìdínlọ́gbọ̀n náírà hmm. twenty eight thousand naira àti thirty thousand naira bọ́ sí ẹgbẹ̀rún lọ́nà márùndínláàádọ́rin náírà. ṣé ń gbọ́ five thousand sixty five ní táyà ẹyọ kan tí wọ́n rà ní twenty eight ó di sixty five ẹ gbọ́ engine oil tí wọ́n rà ní three five four thousand ó di sixteen thousand òkè tí dírẹ́bà bá wá ra gbogbo nǹkan wọ̀nyẹn sínú ọkọ̀ o tí èrò mélòó ni wọ́n wá rí kó báyìí ṣe bẹ́ẹ̀ ti rí ẹlòmíì á máa lọ lọ́nà ní táyà lábẹ́ wọ́n nílò láti pààrọ̀ táyà sixty five thousand ah, eléyìí gbẹnu tán ẹ wá ní nǹkan ò le ẹ jọ̀ọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí à ń sọ fún wa wípé orílẹ̀-èdè Yorùbá òun náà nìkan lọ́nà àbáyọ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú yìí. gan lérè kò tí ì fẹ́ kàn kankan mọ́ Adélòkun tó sọ wípé hmm. iye owó epo ọ́ìlì ẹ́ńjì ọ́ìlì fífò fẹ̀rẹ̀ láti ẹgbẹ̀rún mẹ́ta àbọ̀ náírà three thousand five hundred naira àti ẹgbẹ̀rún mẹ́rin náírà four thousand naira bọ́ sí ẹgbẹ̀rún mẹ́rìndínlógún náírà sixteen thousand naira. kí ló dé owó táyà mọ́tò ti fò fẹ̀rẹ̀ láti ẹgbẹ̀rún méjìdínlọ́gbọ̀n náírà twenty eight thousand naira àti thirty thousand naira bọ́ sí ẹgbẹ̀rún lọ́nà márùndínláàádọ́rin náírà sixty five thousand naira. akọ̀wé aláṣẹ ibùdókọ̀ Ìwó ọ̀gbẹ́ni Isau Salawu sọ wípé àwọn èèyàn jókòó nílé wọn jẹ́ wọ́n jókòó ni nítorí pé wọ́n nílò láti ṣàmúlò. wọn ò ṣe ní jókòó wọn ní Yorùbá ní ìṣirò lọkọ dídó wọn ò ṣe ní jókòó kí ni wọ́n ń tà tí wọ́n fi kó gbogbo nǹkan wọ̀nyí tó wà ńlẹ̀ yìí ẹ wá wò ó nígbà táwọn dírẹ́bà tí wọ́n ṣírò gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ wọ́n wá ra gbogbo nǹkan wọ̀nyẹn o wọ́n wá gbé ọkọ̀ báyìí wọ́n gbé dé ibùdókọ̀ wọn ò rérò kó tí wọ́n sì ti náwó wọ́n ti sáfíìsì mọ́tò wọ́n ti jo ẹ́ńjìn wọ́n ti ṣe gbogbo ẹ̀ wípé ọdún àjíǹde ń bọ̀ o àwọn aréròkó wọn ò wá aréròkó báyìí ṣé ẹ ti wá rí àwọn náà níyàwó ńlé wọn nọmọ ńlé o wọ́n ní ìyàwó wọ́n nọmọ ọkọ̀ tá a sì ń sọ yìí náà ìsọlúmẹǹtì san díẹ̀díẹ̀ òun ló pọ̀ jù nínú ọkọ̀ tó ń gbé sídìí o ṣé ẹ ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ òun la fi sọ fún wa wípé a ní àwọn ìjọba àwọn olóṣèlú wa ara wọn nìkan ni wọ́n mọ̀ bámbám ni mo yó wọn ò mọ̀ bóyá ebi ń pa bàbá ẹnìkọ̀ọ̀kan ìgbà tá à ń sọ̀rọ̀ lọ́jọ́ kìíní àná wípé yorùbá jẹ́ ká gba orílẹ̀-èdè wa jẹ́ ká gbara wa kúrò lọ́wọ́ àwọn jẹgúdújẹrá jẹ́ ká gbara wa kúrò lọ́wọ́ àwọn ìka ènìyàn àwọn alọ́kólóhun kígbe olè ọ̀dájú òun ni ìkà ni wọ́n tí wọn ò bá jẹ́ ìkà ni gbogbo nǹkan wọ̀nyí sì ń ṣẹlẹ̀ nínú ìlú náà ni àwọn ajínigbé o ajínigbé wà lápá kan o gbogbo bí dírẹ́bà ṣe ka gbogbo ẹ̀ kalẹ̀ yìí náà pẹ̀lú inú fu ẹ̀dọ̀ fu òun náà ni wọ́n fi ń wa ọkọ̀ o kò sí fọ̀kànbalẹ̀ o wàá máa wọkọ̀ báyìí wàá máa bẹ̀rù náà ni wípé à Elédùmarè Olúwa lolùṣọ́ àgùntàn wa ni o òun ni Olúwa lolùṣọ́ àgùntàn ọkọ̀ kan bó ṣe wa mọ́tò náà ni wọ́n fi máa gbàdúrà wípé kọ́lọ́run ṣàánú fún wa bá wa pa ọ̀nà mọ́ má jà kó sọ́wọ́ àwọn ajínigbé torí pé a mọ̀ wípé everywhere ni wọ́n wà ẹ mọye mọ́tò tí wọ́n ti wọ́n ti wọ́n ti kó pásẹ́njà inú ẹ̀ tó ti kó wọn lọ ẹ tí wọ́n sì fi ń gbàyàn báyìí sixty five sixty million fifty million ni million ni ṣé ti rí àní kò sí ìfọ̀kànbalẹ̀ níbì kọ̀ọ̀kan nínú ìlú yẹn àwọn adarí tá a sì ń pariwo tá à ń ké tọ̀tọ̀ọ̀tọ̀ wípé ẹ wá nǹkan ṣe sí i bàbá tẹ ẹ̀ṣẹ̀ sọ tán ní ọjọ́ ọjọ́ ọjọ́ wo ni wọ́n sọ̀rọ̀ wọ́n ní kí wọ́n yé bú nàìjíríà mọ́ wípé ẹ wọ́n ní á dáa wọ́n ní kí wọ́n má ti bú wọn mọ́ wọ́n ní ó máa dáa a sì ti ń gbọ́ àdáadá yìí láti 1960 ni o gbogbo ala ní grandma la ní grandpa kí ni wọ́n máa ń sọ ní gbogbo ìgbà wọ̀nyẹn ah ọ̀nà àná máa dáa sẹ́ẹ̀ ìlú yìí àná yìí dáa ó sì máa dáa náà ni ṣùgbọ́n báyìí lọ́jọ́ wo lóṣù wo lọ́sẹ̀ wo lákòókò wo ṣé ó máa da ó máa da ó máa da yìí náà lórin tàṣà máa fi sẹ́nu lọ. bàbá Bọ́lá Tinubu ẹ wá nǹkan ṣe sí ìlú tó le koko ètò ààbò tó mẹ́hẹ nínú ìlú ẹ gbé ìgbésẹ̀ ìgbésẹ̀ tí wọ́n gbé a mú ètò yẹn wá fún wa wípé bàbá ti gbé ìgbésẹ̀ o àwọn ìgbìmọ̀ tó fẹ́ mójútó ètò ètò ọrọ̀ ajé inú ìlú eléyìí tí wọ́n lọ kọ orúkọ Shettima àti senate president sí ara àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé náà nìyẹn láì mọ̀ ṣé ẹ̀yin ò ti mọ̀ wípé wọ́n fi olóńgbò báyìí wọ́n fi ṣọ́ ikú ni ètò ọrọ̀ ajé inú ìlú ẹ̀ ń gbélé Shettima lọ́wọ́ kí ni Shettima mọ̀ tó fẹ́ ṣe sí ètò ọrọ̀ ajé tó yẹ pé òun ni agbátẹrù àwọn agbésùmọ̀mí kó tá a fi ń sọ fún wa nìyẹn wípé níbi táwọn adé dúró yìí àwa ìran Yorùbá àwa ni ká gbára wa ká ronú wa dáadáa ká jí lójú oorun wa wípé níbi tọ́rọ̀ dé dúró sẹ ká gbára wa ká gba orílẹ̀-èdè wa orílẹ̀-èdè Yorùbá òun náà nìkan lọ́nà àbáyọ. Hmm. ẹni àìsí owó lọ́wọ́ àwọn èèyàn tí ń ṣàkóbá ńláńlá fún iṣẹ́ àwọn lọ́nà tó burúkú jáì ó ní ó wá jẹ́ kí àyájọ́ ọdún àjíǹde dàbí ọjọ́ lásán ní àwọn ìdúkọ̀ ó hmm. ní àwọn fi iye owó ọkọ̀ tí àwọn ń gbà lọ́wọ́ àwọn èrò sílẹ̀ bá ná lójúnà láti má tún dínkù bùkátà àwọn èrò gẹ́gẹ́ bí ọ̀pọ̀ wa ṣe ń tiraka ní irú àkókò báyìí tí ètò ọrọ̀ ajé wa dẹnu kọlẹ̀. Hmm. èrò kan tórúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni Tafa Alaba ní tiẹ̀ sọ wípé owó ọkọ̀ ìṣẹ́yìn ti léwó lórí sí i láti one thousand three hundred naira àti ẹgbẹ̀rún kan àbọ̀ náírà one thousand five hundred naira sí one thousand seven hundred naira. Hmm. èrò míì tóun rìnrìn àjò lọ sílùú èkó fún ìsinmi àyájọ́ ọdún àjíǹde láti ìbàdàn arábìnrin samuel sọ wípé owó ọkọ̀ ẹgbẹ̀rún méjì àbọ̀ náírà two thousand five hundred naira fún ọkọ̀ bọ́ọ̀sì àti three thousand six hundred naira fún ọkọ̀ kékeré káà ló hmm. ti léwó lórí sí ẹgbẹ̀rún mẹ́rin ó lé múrí márùn náírà four thousand one hundred naira ní tẹ̀léǹtẹ̀lé àjọ akóròyìnjọ àjọ akóròyìnjọ nílẹ̀ wa nàìjíríà nan nan pàkíyèsí pé kì í ṣe bí ibùdókọ̀ ṣe máa ń kún fọ́fọ́ fún ogunlọ́gọ̀ àwọn èrò ní hmm. ibùdókọ̀ tẹ́lẹ̀ ní orí ní irú àkókò àyájọ́ àjọyọ̀ ọdún àjíǹde. ẹ ti rí bẹ́ẹ̀ yẹn báwo ló ṣe fẹ́ kún kò sówó nínú ìlú àti wípé àwọn owó tó gun orí ọkọ̀ wọ̀nyí níbo ni kí ará ìlú ti rí ẹni tó ní ọmọ ẹni tó ní ìyàwó tó ní ọkọ tọ́jọ́ fẹ́ rìn ìrìn àjò wípé òkè o wọ́n lọ fún ọdún àjíǹde ṣé wọn ò ní wo àpò wọn kó tó àwọn fẹ́ bọ́ sọ́nà pẹ̀lú bí nǹkan ṣe rí nínú ìlú kò sówó lóde ìlú le koko látìgbà tí wọ́n sì ti fi kún owó epo yìí náà ni gbogbo ẹ̀ sì ti ti wá le kokoko kí ló wá dé látìgbà yẹn tí wọn ò tí ì wá sí rìfáínárì o kí wọ́n mú kúrò lórí orí orí epo owó tó gun orí epo tí wọ́n fi kún kí wọ́n mú kúrò ìdí nìyẹn èrò ò lè rìnrìn ni wọ́n ń lọ nígbà tó bá fẹ́ gbéra láti Èkó tó ti bẹ̀rẹ̀ sí ná four thousand one four <laughs> láti Ìbàdàn ẹ jọ̀ọ́ tó bá fẹ́ wá máa wá padà ńkọ́ o àtọmọ bóyá ọmọ mẹ́ta ọmọ méjì ẹ ti mọ iye tí wọn á ná bẹ́ẹ̀ yẹn èló wá ní ọkọ àtìyàwó tó fẹ́ kọ́mọ sọ́nà wípé àwọn lọ fún ọdún àjínde èló lówó tí wọ́n ń gbà lóṣù ṣé wọn ò ní padà wá ọmọ á padà sílé ìwé ọkọ náà á padà sẹ́nu iṣẹ́ wọn ò ní wọ owó mọ́tò Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó kù díẹ̀ káàtò. Ẹ yé fi ara ni ará ìlú mọ̀. Ìnira yìí ti pọ̀ jù. Ìnira yìí pọ̀ jù. Ebi ń pa àwọn ènìyàn. Ebi. Ẹ wá wo àwọn dírẹ́bà tí wọ́n kó àlàyé kalẹ̀ yìí báyìí o. Àwọn ọmọ wọn á jẹun o. Àwọn náà á ṣọdún àjíǹde o. Ìyàwó náà wọ́n á fẹ́ dáná o. Ọmọ á jẹun. Ṣùgbọ́n nígbà tí ọkọ wá gbé ọkọ̀ jáde báyìí wípé, "à, èní ọdún, àwọn máa pa owó gan ni o." Ẹ wá wo nǹkan tó wá ṣẹlẹ̀ páro báyìí ni everywhere dá kò sérò lọ́nà ìdí tá a fi ń sọ fún wa nìyẹn wípé níbi tí ọ̀rọ̀ dé dúró yìí àwa Yorùbá jẹ́ ká gba orílẹ̀-èdè wa orílẹ̀-èdè Yorùbá òun nìkan lọ̀nà àbáyọ gbogbo àwọn adarí tẹ̀ ń wò wọ̀nyí wọn ò tẹ ẹ̀rọ ti mẹ̀kúnnù wọn ò tẹ fi ti mẹ̀kúnnù mọ́ ọ̀rọ̀ rò tó tí wọn bá fi ti mẹ̀kúnnù mọ́ ọ̀rọ̀ rò níbi tí ọ̀rọ̀ dé dúró yìí látìgbà tí wọ́n ti débẹ̀ ó yẹ ká ti rí àyípadà o ó yẹ ká ti rí àyípadà rere ẹ wo àtìgbà tí owó ti gun orí epo ṣé bí wọ́n ṣe fẹ́ máa ra epo lọ leléyìí ni ṣé bí epo yẹn ṣe fẹ́ máa lọ nìyẹn ẹ sì mọ̀ wípé kò sí tí owó bá ti lè gun orí epo gbogbo nǹkan ló máa bá a bá imú a bá etí a bá ojú ni gbogbo ẹ̀ ló máa bá torí wípé ìwọ tó wà lẹ́nu iṣẹ́ iṣẹ́ ìjọba wàá wọ ọkọ̀ àbí àwọn tí wọ́n ń lo ẹ̀rọ wọ́n ń lọ èlùbọ́ wọ́n ń lọ ata ṣèbí epo náà ni àwọn tí wọ́n tẹ̀ wá ní ẹ̀rọ ti eléyìí tó lo iná ìjọba ẹ̀mí èlò ni wọ́n mú iná wá gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ ló so kọ́ra tó ń lo epo wọ́n sì ti mọ̀ nǹkan tí ìjọba mọ̀ ni wípé tí owó bá ti lè gun orí epo gbogbo nǹkan ló máa skyrocket lórí igbá gbogbo nǹkan ló máa ló máa ló máa wọ́n gogogo ẹ wo ìrẹsì ẹ wo oúnjẹ ẹ wo oríṣiríṣi àwọn oúnjẹ eléyìí tó yẹ ká máa jẹ ká máa rà ní ìrọ̀rùn ó wá di ìnira kí ló dé ẹ wá nǹkan ṣe sí i torí pé nígbà tẹ́ ẹ̀ ń pariwo tẹ́ ẹ̀ ń kàǹpéè ẹ dìbò fún ẹ dìbò fún ẹ rí gbogbo wọn ẹsẹ̀ ni wọ́n fi ń rìn kiri ńgbà yẹn o ìmí àtẹ ìyà sọ́dọ̀ àwọn tí wọ́n ń ta àgbàdo báyìí ni wọ́n ṣe mú àgbàdo tí wọ́n máa jẹ lórí ìrìn ní odidi gómìnà ìgbà yẹn wọ́n sọ wípé à wọ́n bùhá èèyàn ni wọ́n ah ó mà ṣèyàn o gómìnà wa yẹn ẹ ò rí ni bọ̀ọ̀lì ló rà jẹ yẹn ẹ jọ̀ọ́ látìgbà tí wọ́n ti wá tó ti wá dìbò tó ti wọlé báyìí mélòó nínú wọn ló ra àgbàdo jẹ mọ́ ní títì <laughs> ṣe bẹ́ẹ̀ tó bá tẹ̀ rí ni ṣe tẹ̀ rí wọn sójú ni mélòó nínú wọn ló yà sọ́dọ̀ àwọn ìyá tí wọ́n ń sun bọ̀ọ̀lì ta àwọn ìyá tí wọ́n ń dín ẹ̀ tí wọ́n dín ẹ̀pà ta tí wọ́n sì bu ọwọ́ lù tí wọ́n rà tí wọ́n wọ́n sẹ́nu torí aré tó wọ́n gàrí gàárì tó ń wọn sẹ́nu nínú ọjà nínú wọn torí kán bá lè dìbò fún wọn ṣùgbọ́n wọ́n ti wá débẹ̀ tán báyìí ṣé wọ́n rántí mẹ̀kúnnù mọ́ òun la fi ń sọ fún wa wípé tán bá ti débẹ̀ tán wọn ò kí ń bẹjú wẹ̀yìn àwa fúnra ara wa àwa tí a jẹ́ mẹ̀kúnnù níbi tí ọ̀rọ̀ dé dúró yìí àwa ni ká ronú ara wa wípé àwọn kan tó ṣẹlẹ̀ nínú ìlú yìí ṣé nǹkan tó bójúmu ni ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ leléyìí ni a gbọ́dọ̀ ronú sí dáadáa òun la fi ń sọ wípé gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ àwa ìran Yorùbá ká bá a lè gbára wa pàápàá jùlọ ká ṣe ìfọwọ́sowọ́pọ̀ ká fún bàbá wa Ìgbòho Ṣàdé fún sọ́pọ́ọ̀tì lórí ìrìn àjò orílẹ̀-èdè Yorùbá àwọn bàbá wa Professor Banji Akíntóyè ẹ rí wípé níwọ̀n nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn la ṣáà rí fọ́nrán yẹn táwọn ọba tí wọ́n pe bàbá wa Ìgbòho-ṣà ṣùgbọ́n lẹ́nu ìgbà tí wọ́n ti padà wá lọ sí Aso Rock báyìí a rí pé ọ̀tọ̀ ni nǹkan tá ti padà wá gbọ́ lẹ́nu wọn o ìyẹn ni àwọn ọba wa o. ètò ààbò ilé tó mẹ́hẹ̀ẹ́ nínú ìlú ìyẹn lohun àkọ́kọ́ lélẹ̀ tí bàbá wa Ìgbòho-ṣà sọ wípé a gbọ́dọ̀ kọ́kọ́ pèsè ètò ààbò lórí ilẹ̀ wa tó Yorùbá náà ló bọ̀ wípé tí oúnjẹ bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bùṣe ṣùgbọ́n ẹ wá wọnú ìlú nígbà tá a bá ti lè mú oúnjẹ ní ti kawọ́ ara wa a ò lè mú oúnjẹ jáde lórí ilẹ̀ wa a gbọ́dọ̀ ní oúnjẹ ìkáwọ́ ara wa wípé hmm, eléyìí làwọn kan táwa náà ń produce eléyìí nìkan táwa náà mú jáde láti ọwọ́ ara wa ṣé gbogbo ẹ̀ náà la máa wá gbọ́kànlé ti òkè òkun ni ẹ̀tẹ̀ ẹ̀wọ́n kó wá wọ́n tẹ̀ kó wá ti bọ́dà pa kàtà sọ wípé òkè o a ò ráyè ṣe oko àwọn fúlàní ò jẹ́ ká ráyè dáko o oúnjẹ ń wọlé wá látòkè òkun o wọ́n tẹ̀ wá ti bọ́dà pa ṣé ti wá rí báwo nìyàn ò ṣe wá ní mú nínú ìlú ìyàn máa mú àwọn nǹkan tó sì yẹ kí àwọn adarí wa ibi tó yẹ kí wọ́n wò nìwọ̀nyí ibi tó yẹ kó ti ṣe àtúnṣe ni àwọn nǹkan wọ̀nyẹn wípé kí ló fa sábàbí èèyàn tó mú lóòótọ́ owó gun orí epo àmọ́ oúnjẹ ilé tá a mú jáde lórí ilẹ̀ wa ǹjẹ́ ó jáde ǹjẹ́ wọ́n rí oúnjẹ mú látoko wá sí ìgboro bíi ti tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí nǹkan táwọn dírẹ́bà wọ̀nyí sọ wọ́n ní wọn ò rí èrò kó ní àyájọ́ àjíǹde bíi ti tẹ́lẹ̀ rí ṣùgbọ́n nípa àwọn yẹn wọ́n fi wọ́n fọkàn sí wọ́n fojú sí wọ́n fojú sílẹ̀ wípé kì í ṣe bó ṣe ń rí leléyìí ǹjẹ́ àwọn ìjọba àwọn olóṣèlú àwọn adarí wa ǹjẹ́ wọ́n fi ọkàn bá mẹ̀kúnnù lọ ǹjẹ́ wọ́n fi ọkàn bá àwọn nǹkan tó ṣẹ nínú ìlú yẹn lọ bẹ́ẹ̀ wípé a oúnjẹ ìyàn mú ìjọ́ wo ni irú ìyàn yìí ti mú gbẹ̀yìn o ní ilẹ̀ Yorùbá kí ló fa sábàbí ìyàn tó mú àwọn nǹkan tó yẹ kí wọ́n wò nìyẹn ṣùgbọ́n wọn ò wò ó wọ́n ṣáà ní máa fọkàn balẹ̀ ni ẹ lọ fọkàn balẹ̀ wọ́n á palliative lọ́rẹ́ fi ṣe gbogbo ẹ̀ báyìí <laughs> palliative ìrẹsì a sì mọ bó ṣe ń pín náà tó bá sì máa pín ó nójú ibi tí wọ́n ń pín dé agboolé kan ọ̀sẹ̀ fún dìríkà ráìsì kan ṣó tẹ̀ kàn wọ́n ni àdúgbò dìríkà ráìsì mẹ́ta náà fi pa wọ́n pọ̀ ìyẹn ni wọ́n sọ wípé ẹ̀wọ̀n àwọn fẹ́ fún ará ìlú ìyẹn la fẹ́ wá máa wá jòkó tì ìjọ́ òun la fẹ́ jẹ̀yẹn ṣó yó àwọn ọmọ gan ká tó máa sọ wípé bàbá àbí ìyá tó bá dà sínú orí iná tí wọ́n sì ẹ̀ẹ̀kan ni. Wọ́n tẹ̀ rí pín ni gbogbo wa la ṣáà rí fọ́nrán yẹn nígbà yẹn. Nínú ṣe wọ́n gbé sílẹ̀ gan ni kò sí ẹni tó bi gbé wípé a ṣé ṣé wọ́n ń wáìnì ará ìlú ni. Báwo ni wọ́n ṣe fẹ́ pín ìrẹsì eléyìí? Ṣùgbọ́n a rí nǹkan tí wọ́n pín fún wọn lókè ọya o. Ìyẹn ti fi túmọ̀ sí wípé àwọn adarí wa ní ilẹ̀ Yorùbá, ẹ̀, kábè lọ́wọ́ pé báwo ló ṣe jẹ́. Ṣèbí inú orílẹ̀-èdè yẹn náà ni wọ́n jọ wà àtàwọn àti gómìnà òkè ọya àtàwọn àti gómìnà tọ̀dọ̀ wa. Kí ló dé tí wọ́n ń pín ṣakaṣaka ìrẹsì ní òkè ọya tí wọ́n wá ń pín dìríkà ìrẹsì fún odidi àdúgbò ní ilẹ̀ Yorùbá? Òun la fi ní níbi tí ọ̀rọ̀ dé dúró yìí, àwa Yorùbá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Ìfọwọ́sowọ́pọ̀ la nílò láti lè gba ara wa kúrò lọ́wọ́ àwọn jẹgúdújẹrá kúrò lọ́wọ́ àwọn tó ní wá lára lórí ilẹ̀ wa. Orí ilẹ̀ wa láwa, a ò ṣe àyọjúràn lọ sórí ilẹ̀ onílẹ̀ kí ló wá dé tí wọ́n á máa wá jẹgà àbálé wa lórí lórí ilẹ̀ wa. Bàbá wa Ìgbòho ṣá ti sọ̀rọ̀ o, àtẹ àá àjẹ́rìí bàbá wa Ìgbòho ṣá o bàbá Dámì jẹ́ come of Yorùbá land ẹkùn ọkọ̀ Fúlàní. Sẹ́ríkí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní kó máa kó kú ìmúra àlejò máa gbáradì lórí bàbá oníbàbá tẹ́ ẹ lọ jù sínú inú àhámọ́ nítorí wípé wọ́n fín oko wọn. Nǹkan tí bàbá oníbàbá ní òun ni wọ́n fi ṣe ààbò lórí ara wọn. Tí kì bá ṣe àrífín, wọ́n rí wa fín lórí ilẹ̀ wa. Kí ni màálùú wá dénú oko? Kí ni Fúlàní wá dénú oko tí wàá fi mọ̀ wípé bàbá yìí ó pààlè sóko ẹ̀ o? Ẹ ṣóko ẹ ni ṣé àwọn ṣé ẹ̀yin lẹ lóko ni kí lẹ wá débẹ̀ ẹ fi tiyín ṣe tiyín ẹ lọ sórí ilẹ̀ ti tiyín ẹ wà lórí ilẹ̀ tí wọ́n bè lọ́wọ́ yín pé kí ló dé o tẹ pàlè sínú oko yín o àbí o pàlè sórí màálù ẹ kí ló tí màmá máa bèrè pé kí ló tí o pàlè sórí màálù ẹ síbò ló ní màálù ẹ bàbá tó sì ní oko àwọn ló ní oko wọn nǹkan tó bá wọn náà lè ṣe sórí ilẹ̀ wọn nǹkan tó bá wọn náà lè ṣe sórí oko wọn ìwọ tó o bá wá kúrò lọ́dọ̀ ti tìyẹ ó kúrò lórí ilẹ̀ ìtẹ̀ tó wá lọ wọnú oko wọn ìwọlùwà wá wọ́n sọ pọ̀ wípé ẹ̀hẹ́ àẹni yìí bí o ti lọ fara gbà nínú oko wàá fún wa mọ̀ wípé o ti kọjá àyè ẹ̀ kí ló wá lọ ṣe níbẹ̀. àwa Yorùbá ẹ ó ti rí pọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àwọn Fúlàní wọ́n mọ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó yé gbogbo àwọn àgbààgbà wọn o láti fi ebi pa wá láti fi ìyàn jà wá ní ilẹ̀ Yorùbá òun ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n àwa àwa ni ká wá ro orí ara wa àwa ni ká sọ làákàyè kalẹ̀ wípé ṣé bí a ṣe fẹ́ máa tẹ̀síwájú leléyìí ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ nìí a ò gbọ́dọ̀ bá a máa lọ báyìí o nítorí èmi kọ́ o nítorí ọ̀la ni o àwọn ògo ọ̀la àwọn ọmọ wa ọjọ́ ọ̀la wa nígbà tá a bá wà báyìí tí fúlàní ń hurú ìwà tí wọ́n ń hù lórí ilẹ̀ wa táwọn àgbà generation tó wá ń bọ̀ ń kọ́ a mọ̀ wípé gbogbo àwọn nǹkan tó sì ń ṣẹlẹ̀ wọ̀nyí látàrí àwọn ilẹ̀ tí wọ́n ti tà fún wọn yẹn náà pẹ̀lú torí a rí a rí Sẹ́ríkí tó ń sọ̀rọ̀ dáadáa wípé kò sí ọba tó wà lórí ẹ̀ báyìí wọn ò lè san nǹkan torí pé láti 1983 ló náà ti jẹ Sẹ́ríkí bàbá eléyìí tó lọ ẹ baálẹ̀ tó lọ àwọn ló fáwọn nílẹ̀ yìí àwọn ló fáwọn níbí yìí ṣé ẹ ti ń gbọ́ fúlàní ti ń pa ìtàn fún wa lórí ilẹ̀ wa pé baálẹ̀ kan ló fáwọn nílẹ̀ òun la fi ń sọ fún wa wípé àwọn àgbààgbà wa nílẹ̀ yorùbá gbogbo baálẹ̀ ní gbogbo ìpínlẹ̀ ní gbogbo ìlú ní gbogbo ìletò ẹ dẹ́kun àti máa talẹ̀ fún àjèjì ẹ dẹ́kun àti máa gbé ilẹ̀ fún Fúlàní nítorí màálù torí pé àwọn tí wọ́n sì gbélẹ̀ fún wọn màálù ni bóyá Fúlàní lè kó bíi màálù mẹ́ta fún wọn bíi mẹ́rin wọ́n wá ní kí àwọn Fúlàní yẹn bá wọn kó màálù yẹn tira kó máa tọ́jú ẹ̀ torí pé wọ́n sọ fún wa wípé gbogbo màálù tó wà lọ́wọ́ wọn yẹn kì í ṣe Fúlàní nìkan ló ní o àwọn ọmọ Yorùbá wọ́n ní màálù sí wọn lọ́dọ̀ àwọn ìjòyè àwọn lọ́balọ́ba wọ́n ní màálù sọ́dọ̀ wọn ṣé ẹ ti rí wọ́n ní amókò ẹrù rẹ̀ wọ́ ó lókè lẹ́ ń wò ẹ̀ wo ìsàlẹ̀ ṣe bá rí pé ilẹ̀ ló ti wọ́ wá ṣe bá rí pé ilẹ̀ ló ti wọ́ wá bàbá wa babalọ́lá daniel ẹ káàbọ̀ sórí ètò wa gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa àwọn tí wọ́n bá fi ọ̀rọ̀ ìwòye wọn síbí la máa rí o a rí pé bí a ṣe ń sọ̀rọ̀ látẹ̀kọ́ àwọn olólùfẹ́ àwọn kọ̀ wá bí ni wọn ò bá wa kọ́mẹ̀ǹtì wọn ò bá wa tẹ láìka lọ́ọ̀fù kí ló dé ẹ bá wa tẹ láìka lọ́ọ̀fù ẹ bá wa pín ètò wa ọlọ́run ọlọ́jọ́ òní á ràn wá lọ́wọ́ a ò ní dààmú o bàbá mi babalọ́lá daniel ẹ ṣeun gan ni ìyá wa princess adépéjú ẹ káàbọ̀ sórí ètò wa ẹ̀yin olólùfẹ́ wa ní orí youtube ẹ káàbọ̀ sórí ètò wa bàbá mi wà rí ìsìnjìnà àdìmọ́ kìnyín ìyá wa ẹ̀yà ẹ ṣeun gan ni bàbá wa táíwò bákàrè àkìnyín ẹ ṣeun gan ni olólùfẹ́ wa ní orí youtube àkìnyín o ṣe bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn àwa fúnrara wa a gbọ́dọ̀ wo gbogbo àwọn àwọn nǹkan tá a ti ṣe kí ni nǹkan tó fa sábàbí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí lóòótọ́ ìpinnu àwọn Fúlàní láti wá gba orí ilẹ̀ wa ṣùgbọ́n àwọn nǹkan kan náà wà tó ti ṣẹlẹ̀ tó jẹ́ pé ó fa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí òun náà ni àwọn ilẹ̀ tí wọ́n ń tà fún wọn a gbọ́dọ̀ dẹ́kun gbogbo ẹ̀ ó yẹ kí àwọn lọ́balọ́ba kí wọ́n jáde kí wọ́n sọ anybody pàápàá jùlọ àwọn ọmọ onílẹ̀ tí wọ́n ti jẹ ogún ilẹ̀ látọwọ́ bàbá bàbá wọn. Ẹ má torí owó owó pépà pépà ni o ilẹ̀ wọn ò kí jọ ń jẹ́ wọn wọn wọ́n jìnnà síra wọn o pépà ẹ̀ ń nà tán nísìnyí nísìnyí ni ṣùgbọ́n ilẹ̀ ó máa wà ń bẹ̀ lọ títí títí ayérayé ni. Ẹ má torí wípé Fúlàní ti gbówó wá fún yín lẹ́ni àbọ̀mọ ibo wọ́n kọ̀ kówó ńlá kan wá fún yín ẹ wàá torí ẹ̀ ẹ ó gbé ilẹ̀ lé wọn lọ́wọ́ tó bá wá yá wọ́n máa wá pa ìtàn lórí àwọn ọmọ yín òun nìkan tó ń ṣẹlẹ̀ Sẹ́ríkí àwọn Fúlàní wọ́n ti ń pa ìtàn báyìí baálẹ̀ ló ta ilẹ̀ fáwọn baálẹ̀ ló fún àwọn nílẹ̀ ìmíì ni wọ́n fún àwọn ni káwọn máa fi da ẹran kẹsì wípé wọ́n á ti fún àwọn baálẹ̀ yẹn ní nǹkan kan ṣùgbọ́n àwọn baálẹ̀ yẹn wá dàlẹ́ ni wọn ò sí mọ́ ṣùgbọ́n wàhálà gbà tí wàhálà yẹn máa bẹ́ sílẹ̀ báyìí lórí àwọn ọmọ arákùnrin tí wọ́n ṣá lọ́rùn yẹn kò tẹ́ ẹni tó ń lọ sóko mọ́ ọmọ baálẹ̀ ni ọmọ baálẹ̀ ó dárúkọ fúlàní yẹn umoru kẹfì mọ̀ wípé wọ́n mọ̀ dáadáa wọ́n ti mọ̀ wọ́n mọ̀ orúkọ wọ́n mọ̀ orúkọ àwọn ọmọ wọn ìyẹn túbọ̀ sí pé wọ́n ti pẹ́ lórí ilẹ̀ yẹn ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n wá ń ṣe kò wá tẹ́ àwọn ọmọ lọ́rùn mọ́ bí káwọn ọmọ kọko kan mú màálùú wọn kọ́ da àwọn ọbẹ̀ kí wọ́n jẹ́ ọmọ ò lè sọ̀rọ̀ àmọ́ gan wípé bàbá ẹ̀ ló fún òun níbí ṣé nǹkan tó bójú mu ni náà wọ́n wá pè wọ́n pé ó yá abẹ̀rẹ̀ sí máa sọ ìṣàkọ́lẹ̀ o umoru náà wọn ò lè sọ ìṣàkọ́lẹ̀ <laughs> ẹ ti wá lẹ́tikẹ́ ó náà wọn ò lè sọ ìṣàkọ́lẹ̀ kankan ọmọ ó fẹ́ pa ọmọ ni àdá ó gbélé lọ́rùn ní gbáyìn ní ilé ni o kì í ṣe pé bóyá ó lọ bá a lóko o wọ́n pe ìmórù wá sí ilé kọjọ wá sọ̀rọ̀ yẹn ní tòbí ìnòbí láì mọ̀ wípé ó ti gbé àdá lọ́wọ́ ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ wa àwa la nílẹ̀ o àwa la ti ń jìyà àwa ni wọ́n ti ń pa lórí ilẹ̀ wa ẹ wàá rí pọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti tó àpérò ọmọ irinwó kí gbogbo wa kájọ jókòó kájọ sọ ọ́ wípé ṣé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìran Yorùbá ní orí ilẹ̀ wa ṣé nǹkan tó bójúmu ni ṣé nǹkan tó yẹ kó máa tẹ̀síwájú ni ó yẹ kí a dẹ́kun gbogbo ẹ̀ ó yẹ kí a ti ọwọ́ gbogbo àwọn ìwà wọ̀nyí bọlẹ̀ wípé Yorùbá a ò lè tẹ̀síwájú báyìí kí Fúlàní kọ́ máa wá máa wá jẹ gàba wa lórí lórí ilẹ̀ wa ọmọ aláṣọ wa wá ti wà kísà ọmọ ẹlẹ́ran wa wá ń jẹ egun ṣó dà bẹ́ẹ̀. lóòótọ́ ìjọba wọ́n ń ṣe léè tí wọ́n ṣe ṣùgbọ́n tí fúlàní tí wọn ò bá da ẹran wọnú oko yorùbá ò kí ń ṣe ọ̀lẹ wọn máa ń sọ pé ká jẹun yìí a ò lè jìyà oúnjẹ pẹ̀lú ilẹ̀ eléètọ́ ọlọ́run dá wa sí kò sí nǹkan tá a gbìn sórí ilẹ̀ wa tó so èso jáde o ẹ gbàgbé pé wọ́n ní ẹ fúlàní wọ́n ń kó àlùbásà wá wọ́n ń kó tòmátò ẹ̀yin ẹ kí àlùbásà bọlẹ̀ lórí ilẹ̀ yín bí a kò ní hù kò sí nǹkan tá a gbìn sórí ilẹ̀ wa tó so èso rere jáde àwọn àwọn ti wá wò wípé àwọn làwọn ń bọ́ wa lójú ara wọn nìyẹn àwọn làwọn kó tàtàṣé wá àwọn làwọn kó ata wá tòmátò wá ṣé wọn àwọn ń gbin tòmátò nílẹ̀ Yorùbá ni nǹkan tá a fi ń sọ náà nìyẹn wípé àwa tí a nílẹ̀ àwọn tí ó yẹ pé ọ̀dọ̀ wọn lọ́hùn desert ni àwọn làwa wá gbọ́kànlé wípé kọ́ máa kó oúnjẹ wá fún wa ilẹ̀ titi wa tó jẹ́ wípé àwọn ń bomi rin titi wọn ni o wọ́n ń wẹ̀ tí ẹni àwa ń tiwa ilẹ̀ tí a ní ilẹ̀ ọlọ́ràá ni ilẹ̀ ọlọ́ràá òun làwa ni tó jẹ́ pé gbogbo àwọn igbó wọ̀nyẹn tẹ́ ẹ bá wọ ibẹ̀ oko àkùrọ̀ ẹ rí gbogbo àwọn tó máa ń kọ àkùrọ̀ sí yẹn ni ẹ wo kò sí nǹkan tó ń gbìn sí tí wọ́n pé ṣe ló máa ń yọ bọ̀ǹkù bọ̀ǹkù báyìí ni àgbàdo iṣu ata báyìí ni dáadáa ẹ̀gẹ́ ṣùgbọ́n láti ìgbà tó ti bẹ̀rẹ̀ sí í kó ẹran jẹ oko ẹ ó rí i pé ẹ ìyàn ti bẹ̀rẹ̀ sí mú nílẹ̀ Yorùbá ibi tó yẹ ká pe àkíyèsí ara wa sí nìyẹn wípé tẹ́lẹ̀ tí wọn ò kí ń kẹ́ran jẹ oko nígbà yí àwọn baba ńlá wa Yorùbá àwọn baba wa. Hey wọ́n máa ń fó iṣu lóko ni tó jẹ́ wípé iṣu á máa hù jáde báyìí wọ́n á máa gé orí ẹ̀ ni eléyìí tí wọ́n kó sínú ilé gan tí wọ́n kó wálé á máa hù jáde báyìí látòjú wíńdò ni tí wọ́n á máa kan orí ẹ̀ dànù kí ló fẹ́ kí là ń kó oúnjẹ ń ṣe ṣùgbọ́n ẹ wá wò ṣérú ẹ̀ wá ṣẹlẹ̀ mọ́ báyìí ṣérú ẹ̀ ṣẹlẹ̀ mọ́ àwọn owó tí wọ́n sì rí lára àwọn oko wọ̀nyí òun ni wọ́n fi bọ́ oníkálukú náà fi tọ́ àwọn ọmọ wọn sí ilé ìwé ní gbogbo ìgbà wọ̀nyẹn o kí ló wá dé báyìí tí gbogbo ẹ̀ wá dí gágá tó di gégé ìyẹn túmọ̀ sí wípé àwọn Fúlàní àwọn ni wọ́n ti wá sí orí ilẹ̀ wa wọn ò fún àgbẹ̀ láyè láti ṣe iṣẹ́ bó ti yẹ kí wọ́n ṣe mọ́ ẹni tó kọ oko eko etí ilé gan wọ́n kó ẹran jẹ wọ́n da màálù wọbẹ̀ wọ́n jẹ wọ́n ti pa olóko epo etílé ni o ṣóun la máa wá sọ ẹni tó wà nínú oko lọ́hùn lọ́hùn kẹ wá wo oríṣiríṣi nǹkan tí wọ́n ń ṣe fún wọn àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ pe àkíyèsí ara wa sí wípé Yorùbá ṣé bí a ṣe fẹ́ máa tẹ̀síwájú leléyìí a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ a gbọ́dọ̀ gbáradì láti gbára wa kúrò lọ́wọ́ àwọn Fúlàní tí wọ́n kẹ́ran jẹ oko wa Fúlàní ń lo AK wọ́n kó jàgàmù wọ́n fi ń da màálùú ṣùgbọ́n àwọn ọlọ́pàá ń sọ fún àwọn bàbá tí wọ́n ń fín oko wọn ìwọ tó o bá ti tó o bá ti lu màálùú pa àbí ìwọ tó o fín oko ẹ wàá sunu sẹ́ẹ̀lì ẹjọ́ etí wo ló bá wa ń gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ṣé àwọn ọ̀rọ̀ lè tó ń sọ wọ̀nyí ṣé ọ̀rọ̀ tó tó tó tó nọpọlọ ni wọ́n ń sọ yìí ni. ìyẹn túmọ̀ sí wípé nineteen ninety nine constitution òun ni wọ́n ń lò lé wa lórí òun la tó sọ wípé nineteen ninety nine constitution yẹn kò kò kò wúlò fún àwa ìran Yorùbá àwọn fúlàní ló fẹ́vọ̀ wọ́n ń ṣe nǹkan tó wù wọ́n kò sẹ́ni tó bu wọ́n lọ́wọ́ ẹ̀ wò ṣé ìjọba ò wá lè pàṣẹ wípé kí fúlàní o ẹ má da ẹran kiri inú ìgboro mọ́ fúlàní o kò sáàyè fún yín láti da ẹran wọnú oko olóko mọ́ ẹni tó bá fẹ́ sin màlúù kó lọ wá agbo kó lọ ra ilẹ̀ bójá nínú ìlú wọn ni ẹ lọ ra ilẹ̀ ẹ pa agbo ẹran yín síbẹ̀ kò sáàyè eh, fún fúlàní láti da ẹran kiri inú ìlú mọ́ ṣé wọn ò lè sọ yẹn ni. ṣùgbọ́n wọ́n fi òfin de àgbẹ̀ wípé àgbẹ̀ tó bá pa màálùú àbí tó ṣá màálùú ládàá asùnù sẹ́ẹ̀lì asùn ẹ̀wọ̀n àgbẹ̀ tó bá fi nǹkan ìṣọ́ra sínú oko tí màálùú lọ jẹ májèlé nínú oko wọn ni asùnù sẹ́ẹ̀lì ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀ o ẹ̀yin tí a bá ti rí ètò yẹn ní orí ìkànnì yẹn máa rí ń ọlọ́pàá ló sọ DPO nípínlẹ̀ Ọ̀yọ́ nǹkan tó sọ nìyẹn ṣé ẹ ti ríbi tá a ti bára wa Yorùbá jẹ́ ká ronú ara wa ètò yẹn mo máa padà mú ètò yẹn wá fún wa lẹ́kùnrẹ́rẹ́ ní orí ìkànnì wa ní orí YouTube Àṣàkẹ́ TV show ẹ máa bá a bẹ́ẹ̀ fún fídíò ibi tí DPO yẹn tó ti sọ̀rọ̀ ẹ la inú kalẹ̀ pé ẹ Yorùbá nǹkan ti ṣẹlẹ̀ nǹkan ti ah Hmm. àfi kí Elédùmarè kó ṣàánú fún wa àwọn òfin tí wọ́n gbé kalẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti subscribe sórí YouTube wa ẹ bá wa subscribe mo máa gbé ètò yẹn wá ibi tí wọ́n ti ṣe ìpàdé yẹn lẹ́kùnrẹ́rẹ́ máa gbé wá fún wa kẹ́ bá wa gbọ́ àti àwọn ọlọ́pàá àtàwọn àgbẹ̀ ará ìlú kẹ́ wá gbọ́ àwọn ọ̀rọ̀ àorúkálukú wọn wọ́n kọ̀wé kún ni everybody àwọn àgbẹ̀ yẹn olúkálukú mú evidence wọn wá ni nǹkan tí fúlàní ti ṣe fún wọn lórí ilẹ̀ wọn àti òfin àti àlàyé eléyìí tí DPO ọlọ́pàá tó ṣe fún àwọn àgbẹ̀ ẹ máa lẹnu kalẹ̀ wípé Yorùbá ibi tá a ti bára wa leléyìí <laughs> àfikọ́lọ́ kó ṣàánú fún wa níbi tọ́rọ̀ dé dúró báyìí àyè gba fúlàní wọn lè ṣe bó ṣe wù wọn ṣùgbọ́n wọn ní Yorùbá o wọn ní a ò lè ṣe bó ṣe wù wá lórí ilẹ̀ wa wọ́n ní òfin ò fàyè gbà á ẹ kí la wá sọ tẹ́lẹ̀ a ní òfin tó wà nínú nàìjíríà yẹn sẹ́ pé kò kò kò fẹ́bọ̀ yorùbá òfin ò mú fúlàní òfin mú ọmọ yorùbá fúlàní tó ń da ẹran òfin ò mú wọn ó lè lo ìbọn ó lè kó ọta ìbọn kọ́rùn kó máa fi da màálù ó lè da wà màálù wọnú ṣọ́ọ̀ṣì gan àyè gbà wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tó ní ṣọ́ọ̀ṣì àwọn ni wọ́n á kó ṣọ́ọ̀ṣì wọn kúrò bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ nílùú Ìlọ́ra ó ṣẹlẹ̀ arákùnrin tá à ń sọ fún wa nítorí wọ́n jọ ọmọ baálẹ̀ ó ṣẹlẹ̀ wọ́n ní ibi tí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wà primary school nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń da màálù lọ sí orí pápá ìṣeré wọn orí fíìdì wọn tí wọ́n ń bá àwọn tíṣà jà tí wọ́n ń wúndùn àwọn tíṣà wọn tí wọ́n ń pa wọ́n lára ìgbà tó yá àwọn ìlú yẹn community yẹn wọ́n kó school kúrò níbi tí school àwọn ọmọ wà wọ́n kó lọ bòmíì wọ́n kúkú yọ̀ǹda eh, pápá ìṣeré yẹn wọ́n yọ̀ǹda ẹ̀ fún fún màálù kan máa jẹko nígbà tó ti lọ wọn lọ àgọ́ ọlọ́pàá lẹni lọ àgọ́ ọlọ́pàá lọ́la wọn ò rí nǹkan kan tí wọ́n ṣe sí wọ́n túbọ̀ kó àwọn ọmọ iléèwé kúrò ńbẹ̀ yẹn fún wọn ni ṣé a ti rí nínú ìlú yẹn àní àwa Yorùbá àwa ni ká gbára wa <laughs> lọ́wọ́ wàhálà lọ́wọ́ Fúlàní oko ẹrú Fúlàní lè ti àwa àwa la gbọ́dọ̀ gbára wa o pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí a ti sọ fún wa wípé orílẹ̀-èdè Yorùbá òun náà nìkan lọ̀nà àbáyọ sí gbogbo wàhálà yìí kí Ọlọ́run ọlọ́jọ́ òní kó mú wa délé ìlérí ẹ̀yin ènìyàn wa bẹ́ẹ̀ ń darapọ̀ mọ́ ẹ bá wa pín ètò yìí ẹ̀yin tí ẹ ń darapọ̀ mọ́ wa ẹ bá wa wo fọ́nrán yìí láti bẹ̀rẹ̀ Bàbá Ìgbòho Òòṣà wọ́n ti sọ̀rọ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú Ìlọ́rà wọ́n ti fún wọn ní gbèdéke wípé kí wọ́n fi bàbá tí wọ́n gbé yẹn kí wọ́n fi sílẹ̀ ìyànjẹ ni kẹ́ máa gbé bàbá àgbàlagbà nínú oko tẹ́ ẹ sì mọ̀ wípé Fúlàní ló dẹran wọnú oko wọn kí ni Daniel Egbo bàbá mi ẹ ṣeun gan ni ká ní ṣe ò bá gbètì náà bí kò ṣe légbò ẹbí wọn wà nínú uniform sọ fún wa anything uniform nínú ìlú yẹn ọ ẹyẹ ti yá máa sá fún wọn torí àwọn náà wọn ò ní wọn lẹ́nu ọ̀rọ̀ ni wọn wò pé àwọn ẹ fẹ́ gbàjẹ lẹ́nu àwọn ni àwọn táwọn ń gbowó oṣù owó oṣù wọn náà kí ló ká àní ká jọ fọwọ́sowọ́pọ̀ ká gba orílẹ̀-èdè wa kóníkálukú lè rógo ẹ̀ lò kóníkálukú lè ní ìfọ̀kànbalẹ̀ kò sí fọ̀kànbalẹ̀ nílé kò sí fọ̀kànbalẹ̀ lóko kò sí fọ̀kànbalẹ̀ lọ ilé ìwé kò sí fọ̀kànbalẹ̀ o wà nínú ọjà kò sí fọ̀kànbalẹ̀ inú ilé ìjọsìn kò sí fọ̀kànbalẹ̀ kí ló dé gbogbo ẹ̀ wá di gágá tó di gégé báyìí àwa fúnra wa la máa gbára wa o kí ọlọ́run lọ́jọ́ ní kó ràn wá lọ́wọ́ o a ò ní dààmú o orílẹ̀-èdè yorùbá máa wá sí ìmúṣẹ láṣẹ ìdùmọ̀ yìí ènìyàn wa tí ẹ darapọ̀ mọ́ wa ẹ̀yin olólùfẹ́ wa ní orí facebook ní orí youtube àṣàkẹ́ tv show ní orí youtube gbogbo ìpapàtà nìyà kí ẹ ní orí Facebook àṣà tí ṣe ilẹ̀ Yorùbá ọlọ́run ọlọ́jọ́ òní àràn wá lọ́wọ́ a ò ní dààmú o oníyàn ṣeré ọlọ́bẹ̀ ṣeré ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ gbé náà pàtà nìyà kí ẹ a ò ní rí jù báyìí lọ lónìí níbí ni a máa fi àdàgbà ètò tèmi rọ̀ sí tó bá yá a ó ti máa wá tẹ̀síwájú ní orí àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan bó bá ṣe ń lọ bó bá ṣe ń ṣẹlẹ̀ jákèjádò orígun mẹ́rin àgbáyé ní ilẹ̀ Yorùbá ẹ ṣeun gan ni o ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa ní orí ètò wa tèmi kí a tó máa lọ jẹ́ kí a kọ anthem orílẹ̀ wa ìyẹn náà ni anthem orílẹ̀-èdè Yorùbá. ìyá mi ẹ káàbọ̀ ẹ ṣeun gan ni wọ́n ní ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá bẹ́ẹ̀ ni òun la fi máa sọ fún wa pé àwọn olólùfẹ́ wa bí bá ṣe ń darapọ̀ mọ́ wa tẹ́ ẹ bá tẹ́ ẹ bá wa dá sí àwọn ọ̀rọ̀ tá à ń sọ ẹ ṣáà wa kọ wípé ìbùkún ni fún orílẹ̀ Yorùbá Elédùmarè á sì bùkún gbogbo wa láṣẹ Èdùmarè. Iṣẹ́ wa fún. ṣeun gan ni o ire lójú owó máa ń rí ire létí máa ń gbọ́ ire lọ́wọ́ máa ń gbámú ire báyìí là ó máa rí lọ́jọ́ ayé wa gbogbo àwa là máa wá ẹ̀yin là máa dé bá o ẹni tó bá ní a ò ní wá òun náà ní a ò ní o ó dìgbà kan náà o ká pàdé láyọ̀ ìpàdé wa bí oyin ire o láyọ̀ o.